الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله واخلصوا دينهم لله فاولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما ما يفعل الله بعذابكم ان شكرتم وامنتم وكان الله شاكرا عليما alhamdulilayi ọlọ́run bá wa lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé fún wa nípa díẹ̀ nínú ròyìn àwọn múnáfìkì eléyìí tó mú wọn jẹ́ yàtọ̀ sáwọn mùsùlùmí yòókù ọlọ́run bá wa ó wá ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí nípa ìbò ní ọjà ibùgbé àwọn almunafikun nínú náà tọ́ba ọmọ èèyàn òun sẹlọ̀n ọlọ́run ọba tó sì dá kò sí nǹkan kan tí máa gbé lọ́dọ̀ rẹ̀ bóyá ìgbọrọ tàbá ìgbọrọ kò sí ètí máa gbé lọ́dọ̀ ọlọ ìgbà tó sì jẹ́ pé ilé ayé tá a wà yìí ilé iṣẹ́ ni ṣùgbọ́n ọ̀run òun ni bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe. kéèyàn ti jìyà apá kan nínú àwọn iṣẹ́ rẹ̀ láyé ń bí kẹ́ẹ́ bá ṣe wí kíkẹ́ ogun tó bá ṣe olùgbàgbọ́ òdodo ní àdánwò ó kéré ní àbó tóbi ńṣe ni ọjẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún ẹ sì ẹ̀sán wípé dáadáa. eléyìí tó lùgbàgbọ́ òdodo tó ṣe ó ṣeé ṣe kọ́lọ̀ ń fi apá kan nínú rẹ̀ kó fi jíǹkì rẹ̀ láyé ń bí eléyìí tí ò ní dínà kó tún jẹ ìgbádùn tó ga tó bá di lọ́la kìíyà ṣùgbọ́n kẹ́ni tí ń lu òfin ọlọ́run ọba lójú ẹni tí ń tẹ òfin rẹ̀ mọ́lẹ̀ kọ́mẹ́sì sàṣùnára o. kọ́mẹ́sì sọ kọ́mẹ́sì sọ ìpàkọ́ sẹ́yìn o ipò ntí òun ò ní í jìyà kò sì síbi ń mọ́ òun kẹ́là ni ò àti jìyà bá tó èyí ń bá kọ pé yọ jẹ́ láyé ń bí yọ jẹ́ yóò sì jẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an ọlọ́run ń kìlọ̀ fún wa nípa àwọn nǹkan tí ò tọ́ka sí àwọn tó ń se léèwọ̀ ká sí nítorí kálíbà tara bẹ́ẹ̀ ká soríire eléyìí tó túmọ̀ sí pé oríire lọ́lọ́run fẹ́ wa fún kò fẹ́ wa forí ibú àwọn ó ṣe àwọn òfin yìí nítorí kálíbà rí ìdẹkùn ni kì í ṣe nítorí kálíbà rí wàhálà náà lọ́lọ́run sì máa sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìdẹkùn ni Allahu ń fẹ́ fún yín kò fẹ́ ìṣòro fún yín gẹ́gẹ́ bá ṣe mà ṣíṣe gbogbo ẹni tí wọ́n máa ń fẹ́ ìdẹkùn fún ni máa fẹ́ ìdẹkùn fórí ara rẹ̀ yìí ṣe gbogbo ẹni tí bá fẹ́ ìsinmi fún ìní wá ìsinmi forí ara rẹ̀ ọ ń bẹ nínú àwọn èèyàn ẹni tí wá ìdẹ̀kùn àti ìsinmi fún ṣùgbọ́n tó so pé wàhálà àti fìtínà ló wọn máa sànà rẹ̀ fúnra ara rẹ̀ torí ẹ̀ ìdẹ̀kùn àti ìsinmi yóò jẹ́ títú gbẹ́ni tó tẹ̀ láṣẹ tó sì jìnnà sí tọ́lọ́wọ́n ọba tó sì léèwọ̀ fún wàhálà ńkọ́ yóò jẹ́ ti gbogbo ẹni tó tako tọ́lọ́n tó sì tako tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bá wa ó ní ayyuhal ladhina amanu la tẹ̀tẹ̀. تتخذ الكافرين أولياء لا تتخذ الكافرين أولياء من دون المؤمنين أكيد الواقود ẹ̀kẹ́ni tó ní ọmọ yẹn kó sọ ọlọ́ọ̀ni àpè ẹ̀yin olùgbàgbọ́ òdodo àpè ẹ̀yin olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo olùyẹn tó ṣe pé tó bá gbọ́rọ̀ ọlọ́run ẹni tó bá gbọ́rọ̀ ọlọ́run yìí máa fi ṣiṣẹ́ ètò ọlọ́run bá ní kó ṣe yóò ṣe eléyìí tí ọlọ́run bá ní kó jìnà sí yóò jìnà sí eléyìí lolùgbàgbọ́ òdodo yóò tí ẹ bá ti gbọ́ tọ́lọ̀ ń sọ pé yá ayọ̀ lẹ́dínà amanu àní naam pèkìn kódà ẹni tó yá pé ńgbà tó gbọ́ pé wọ́n sọ pé yá ayọ̀ lẹ́dínà amanu tó ní naam ẹ̀rù ń bà wá fún ẹ̀rù ń bà wá fún kó jẹ́ ẹni tí ń gbéra rẹ̀ tó ayọ̀ ayé rẹ̀ kó jẹ́ aláṣẹ hàn aláṣẹ hàn kó lè bá yín a'udhu billah torí wípé ọlọ́ni wala tuzakku anfusakum ẹ gbọ́dọ̀ máa fọra yín má ẹ gbọ́dọ̀ máa fọra yín má huwa a'lamu biman ittaqa ọlọ́run lọ́mọ ẹni tí ń pààyàn jù. ya ayyuhal ladina amanu àpè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين ألا لبا سورة يوب في سورة ألا أنتو جدوا أتنتو جي مؤمني أتنتو جي كفري هو الذي خلقكم فمنكم كافرون wa minkum mu'minun ọlọ́run ọba lọ́ba tó dá yín ó mú káwọn kan jẹ́ kèfèrí nù yín ó mú káwọn kan jẹ́ múmìnì nù yín ọba tó dá wa yìí ní bá wa sọ̀rọ̀ yìí o òun ló ṣe àwọn kan ló ṣà wọ́n lẹ́ṣà pé káwọn jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì wáá dá wọn kan dára wọn ó ní kí wọ́n jẹ́ kufar. adúpẹ́ fọlọ́n kókó sàwà bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀yin tí a ṣàánú fún nípa ṣíṣe yín ní mọ́mìnì ẹ̀yin tá a ṣàánú fún nípa mímú yín gbàgbọ́ lódodo tí yín ti dá kí dáadáa wá kalẹ̀ ló ṣẹ́kù nítorí kí dáadáa yín ó lè bá a kalẹ̀. ẹni láti máa tẹ̀ lófin ọlọ́run ẹni láti máa ṣe ntọ́lọ́wọ́n bá fẹ́ ọ̀ràn àyàn ló jẹ́ kẹ́ ẹ̀ jìnnà sí gbogbo ntọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ eléyìí nìkan ni tó lè mú kí dáadáa yán kalẹ̀ la tattakhidhul kafirina awliya ẹ ò gbọ́dọ̀ dánwò kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé kẹ́ ẹ mú àwọn kèfèrí àwọn kèfèrí tí wọn kì í ṣe mùsùlùmí ọlọ́run ọba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ mátímátí ọ̀rẹ́ tímátímá alárànṣe oníwọléwọ̀de. Wa ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ mú wọn bẹ́ẹ̀ èmi kọ́ ni mo sọ ọlọ́run tó dá mú mi ní tó dá kèfèrí òun ló sọ bẹ́ẹ̀ kèfèrí ẹrú ọlọ́ni tọrọ ọlọ́run ló dá mú mi ní ẹrú ọlọ́run ọba ní tọrọ ọlọ́run ọba ló dá ọlọ́run ọba tó wá dá mú mi ní tó sì tún dá kèfèrí òun ló ń ṣe lófin fún wa wípé ìwọ tó o jẹ́ mùmíní tó o gbọ́ ọlọ́run ọba gbọ́ òfin ni wípé o gbọ́dọ̀ mú káfìrí tani káfìrí òun náà lẹni tí ó sa ìgbàgbọ́ sọ́lọ́run ọba tó ṣe é pé kò ṣe ìsìláàmù o gbọ́dọ̀ mú ní àwòlíyá ẹ ò gbọ́dọ̀ mú wa ní ọ̀rẹ́ tímátímá ọ̀rẹ́ tá a fẹ́ dínú. ọ̀rẹ́ alábàásọ ọ̀rẹ́ alábàárò ọ̀rẹ́ tá a fẹnu kò létí pé máa gbọ́ ọ̀rẹ́ mi má jẹ́ kẹ́nìkan gbọ́rọ̀ tí màá ń bọ́ sọ ìwà nìkan mo lè sọ fún ọlọ́run lè gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kèfèrí o àbí òye wa ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kèfèrí ẹ gbọ́dọ̀ ṣe lọ́rẹ̀ tó ṣe pé ẹ máa gbé. ìfẹ́ tẹ ẹ ní ẹ máa gbé pamọ́ sáwọn èèyàn ìfẹ́ tẹ ẹ ní ẹ máa gbé pamọ́ sáwọn èèyàn nítorí tó bá ti lè mú ọ gbé ìfẹ́ tó níṣẹ́nìkan pamọ́ sáwọn èèyàn ìfẹ́ yẹn nípa nínú ọkàn rẹ. ẹ gbọ́dọ̀ ṣe kèfèrí ní ọ̀rẹ́ tẹ́ ẹ máa gbé àṣírí àwọn mùsùlùmí lọ bá tẹ́ ẹ máa tú níwájú wọn. gẹ́gẹ́ bí àwọn aláìlérò bí wọ́n ti ṣe é ṣe nítorí kún lè bá a pín ní kóńgò ráìsì kan yóò lọ tú àṣírí mùsùlùmí fáwọn ẹni tí èsè mùsùlùmí nítorí kóńgò ráìsì kan tọ́ba wa jẹ́ pé báàfù kan wọ́n fún kọ́ ọ̀dájú kò lè pààyàn torí ẹ̀ wọ́n lè ní ọlọ́pàá mùsùlùmí kan wá kó wá gba báàfù ráìsì. لا تتخذوا الكافرين أولياء ẹ má mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ tímátímá ẹ má sì mú àwọn kèfèrí lẹ́ni tẹ́ ẹ fẹ́ dínú ẹ ò gbọ́dọ̀ mú àwọn kèfèrí lóní wọléwọ̀de yín òfin ọlọ́ọ̀nìyẹn ọba tó dá mú mi tó dá kèfèrí òun ló ń ṣòfin yẹn. من دون المؤمنين ẹ ò gbọ́dọ̀ jẹ́ pé àwọn kèfèrí lẹ́ẹ̀mú ní ọ̀rẹ́ mẹ́tímẹ́tí ẹ wàá pa àwọn mùmínì tì ẹ nìkan wọn múra wọn kèfèrí lẹ́yìn bá eléyìí òfin látọ̀dọ̀ sí nínú àwọn èèyàn sì ń nínú àwọn èèyàn àwọn kẹfìrí lọrẹ rẹ tí wọn gbé fáìlì ọ̀pọ̀lọpọ̀ sókè ẹni pé ògbẹ́ntẹ́ bá nínú ààyè ọ̀rẹ́ lọ́dọ̀ rẹ àwọn kẹfìrí ni kódà ó fẹ́ràn kẹfìrí jojú lọ kẹfìrí débi pé rí mùsùlùmí kan sọ níbòmíì. nínú súra ali imran ọlọ́ni la yattakhidhu al-mu'minuna al-kafirina awliya'a min duni al-mu'minin àwọn múmìnì wọn ò gbọ́dọ̀ mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ tímátímá yàtọ̀ sáwọn múmìnì múmìnì ló kó mú lọ́rẹ̀ẹ́ kìí ṣe kèfèrí. ومن يفعل ذلك فليس من الله في شيء إلا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه ọlọ́ọ̀ni ẹ̀ ò gbọ́dọ̀ mú kẹfẹ́ rí yàtọ̀ sáwọn ní ọmọ àyà yín ọlọ́run lẹ́ni tó bá lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ jẹ́ pé kèfèrí ni ní ọ̀rẹ́ tímátímá yàtọ̀ sáwọn amòmìnì ọlọ́run kò jámà kankan lọ́dọ̀ wọn ọlọ́run ẹni tó bá fi ṣe bẹ́ẹ̀ kò jámà kankan lọ́dọ̀ ọlọ́run. إلا أن تتقوا منهم تقاه àyàfi kó jẹ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ ni láti fi wá ààbò fúnra yín níbi aburú wọn ẹ sì sí pé ẹ fẹ́ wọn ẹ sì fẹ́ wọn. wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run kìlọ̀ ara rẹ̀ fún yín ọlọ́run fúnra rẹ̀ ń kìlọ̀ ara rẹ̀ fún wa ìyà tí ó jẹ̀yàn tó o bá ṣe bẹ́ẹ̀ takò fún ọlọ́run tó kọ́ àwọn kèfèrí lọ́nkàn kó jọ lọ́rẹ̀. tọ́ kèfèrí kan gbọ́ lẹ́yìn lọ́ba bẹ̀rẹ̀ sí bínú ẹ̀yin nu nu wọ́n ní kí wọ́n máa mú àwọn lọ́rẹ̀ àwa kọ́ la wíbẹ̀ ọlọ́run ló wíbẹ̀ ọlọ́run ló wíbẹ̀ tó bá yẹ pé èèyàn ló bá ń sọ̀rọ̀ ni yẹ́s lọ́sọ̀ kó wà bàyàs àmọ́ lọ́n tó dá gbogbo wa òun ló ń ṣòfin yìí a sì dúpẹ́ fọlọ́nkọ́ àjẹ́ mùsùlùmí tọ́lọ́run tó àṣírí kèfèrí fún wa ni kèfèrí tó bá fẹ́ràn mùsùlùmí dénú kó náà múra rẹ̀ jáde Taba wa pé ẹ wọn ni kó wọn má fẹ́ wá dénú ìwọ tí èyí ṣe mùsùlùmí tó fẹ́ràn mùsùlùmí dénú járe ọ sọ̀rọ̀ kọ́lọ́ ló tú àṣírí ọkàn rẹ fún wa ó lọ́wọ́ fẹ́ràn wa dénú kí làwọn wàá fẹ́ ọ dénú sí i. mo rò pé yé wa ń bẹ̀ ọ́n torí pé ẹlòmíràn gbọ́rọ̀ yóò gba ẹ̀rí nǹkan bẹ̀ ọ́n ṣé ìwọ fẹ́ràn mùsùlùmí dénú mùsùlùmí tó bá fẹ́ràn dénú sáà wò. òfin ọlọ́run ọba ti wà lélẹ́yìí tọ́rọ́ lọ́run tó àṣírí fún wa pé kèfèrí kan ò sí tó fẹ́ràn wa dénú kò sí ń ronú bí kò ń fi ọ́ ọ̀sán ni bí tí wọ́n ti ń ronú kò fi sóúnjẹ alẹ́ tẹ̀wọ́n kó oúnjẹ ọ̀sán yá ju tọ̀sán lọ bí tí wọ́n bá ti ń palẹ̀ mọ́ tó ń ṣe nǹkan èlò ẹ̀ wọ́n ti gbé ọ tọ́rọ́ mi ti hó kọ́ kàn dọ̀ sí náà ni so ọlọ́run ọba wa ní tó àṣírí fún wa ní ìsìn pé kèfèrí ò sí tó fẹ́ràn yín dénú kèfèrí kan ò sí tí ń fẹ́ kó dáa fún mùsùlùmí kèfèrí kan ò sí tí ń fẹ́ kó jẹ́ pé bóun ṣe ń rẹ́rìn inú rẹ̀ sì dùn dénú kèfèrí kan ò sí tó ti pé ń fẹ́ kó tàkàjèrè kò sí kèfèrí kan tí ń fẹ́ kó ṣe àṣeyege. nítorí pé waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a òun wọn kẹ́ di kèfèrí báwọn náà ṣe jẹ́ kèfèrí ní kẹ́lẹ́ bá a dọ́gba tẹ́ ẹ bá sì di kèfèrí aslan kí wọn á ní tọ́ yẹ kó ṣe yín ojú aburú lọ lọ́dọ̀ tiwọn aburú wọn mọ̀ fẹ́ kó ṣe yín ni lọ́nà fi ń ròyìn fún wa lóríṣiríṣi nínú alukur'an kò walan tarda anka yahudu walan nasara hatta tattabi'a millatahum wọn lè yọ́nú sí ọ láéláé yahudi ní àbí nasara síwájú kí wọn náà tó di kanu wọn. torí de eléyìí báyìí kọ́ ọmọ ìkọ́ bọ́ ọ lójijì kò nídìí kọ́ bọ́ ọ lójijì ọkàn tiẹ̀ náà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mùsùlùmí. sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bá ní kọ́ wa to stand balance torí ẹni tó bá kọjú sí ni là á kọjú sí. Si èèyàn kọ pàkọ sí yàn ọkọjú sí orí tiẹ̀ gan ọ̀fẹ́ pinnu èèyàn ọ̀fẹ́ ọ ìwọ wa ló lè kún torí ẹ̀ ó rí i pé ọ̀gbádùn torí ẹ̀ ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ mú kèfèrí ní ọ̀rẹ́ tímátímá ọ̀rẹ́ mátímátí torí pé ọlọ́run ló dá wọn ló dá wa ó sì ti mọ̀ pé wọn ọ̀fẹ́ wa ọlọ́run àni ẹ̀yin náà ẹ má sòkò bara yín lásìkò jẹ ẹ má bara yín lásìkò jẹ ntó lè mú wọn fẹ́ wa àwọn ò ní ṣe ntó lè má wa fẹ́ wọn àwọn ò ní ṣe ntó lè mú wọn fẹ́ràn wa ẹnìkadì kèfèrí bíi tiwọn kalla thumma alfa kalla qul ya ayyuhal kafiruna la a'budu ma ta'budu sọ fún wọn pé ẹ̀yin kèfèrí èmi ò ní sin tẹ̀sìn láéláé ọlọ́mọ pàwádà sáì dá ntó sì lè mú káwa náà ká fẹ́ wọn dénú kí fífẹ́ wọn dénú kó tún máa jẹ́sìn tá a máa gba aládá lórí ẹ̀ òun náà ní kí wọ́n di mùsùlùmí àwọn náà láwọn ò ní nǹkan kan fi ìsìláàmù ṣe. torí ẹ̀ ló ti jẹ́ pé lakum dinukum waliya din kálukọ́ fọ́ọ̀mù tiẹ̀. wọ́n ayé àmì lẹ́nu fọ́pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí òun jẹ́ mùsùlùmí ọlọ́run ti sàlẹ̀ sà yọ́ọ̀mọ̀ wá fẹ́ kúfúrú lórí imani yastahibbuna al-kufra ala al-iman yóò múra ẹsẹ̀ bí kèfèrí ni gbogbo ẹni tí wọ́n máa kó ká lọ́rẹ̀ kèfèrí ni kódà ó tún wẹ́wù orúkọ kèfèrí wọ́n tún kọ́ sí lẹ́yìn omi wọn tún lè kọ́ sí wájú subhanallah ṣé ìsìláàmù yóò tiẹ̀ tó kò tó láti fi ṣèyàn kò tó láti fi dunnú kò tó láti dúpẹ́ fọlọ́ tó fi wá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí islam láàmú àwàkà torí ẹ ọ gbọ́dọ̀ mú kèfèrí awliya aluwali òun náà ni ẹni tó jẹ́ tiẹ̀ ẹnikẹ́ni nìsín nínú àwọn yorùbá tí àwọn ọmọ àgbàlódé náà ń sọ wípé àwọn àtòun àwọn àtòun gángan ẹ wàlẹ́ nìyẹn torí ẹ ẹ gbọ́dọ̀ mú àwọn kèfèrí lẹ́ni yín àwọn kèfèrí ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́ni yín kẹ ẹ wá ṣe bẹ́ẹ̀ pa wọn mú mi ní tì nítorí pé ẹni tó bá ti kọ̀ láti mú mú mi ní lẹ́ni tiẹ̀ yóò mú kèfèrí ẹni tó bá sì mú mú mi ní lẹ́ni tiẹ̀ kò ní mú kèfèrí. ẹ gbọ́dọ̀ mú kèfèrí lẹ́ni tiyín múmìnì ni kẹ́ mú lẹ́ni tiyín kò sí bó ṣe lè burú tó kò sí bí ó ṣe lè dáa tó tẹ́fì múmìnì tẹ́fì wé kèfèrí afanaj'alul muslimina kal mujrimin wọn à lè dọ́gba ẹ oúnjàmbá ni kódà ẹyàn abú ni ẹ ṣe ìjàmbá àtẹ̀yìn abú rẹ̀ pé tì káfìrí ni èwo ló sẹ́pẹ́rẹ́ ìjàmbá àtẹ̀yìn abú rẹ̀ sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ torí laysa ba'da al-kufri dhanb lẹ́yìn pé yẹn ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo ló tún ẹ̀ṣẹ̀ tó bàbàrà ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ tó bàbàrà torí de eléyìí ẹ gbọ́dọ̀ mú kèfèrí lọ́rẹ̀ mẹtimẹti a sì ti sọ kọ́má ba kèfèrí lójijì limadha torí pé òun náà aslan la yuhibbu mu'minan wa la yattakhidhu al-mu'mina òun náà fẹ́ràn mu'min kò sì lè mú mu'min lẹ́ni tiẹ̀ náà sẹ́ni ọlọ́run tú àṣírí fún wa ní ike kó lè bá a mà wípé àwọn òye ṣe tiẹ̀ bó ni wọ́n sì wá fẹ́ mú wọn lẹ́ni tiẹ̀ ẹnìkan á ní bàbá òun kèfèrí mà ní ìyá òun kèfèrí mà ní ẹ̀gbọ́n òun kèfèrí mà ní àbúrò òun kèfèrí mà ní wọn á ní kí n kálukú ẹ wà láyé rẹ ọ mú wọn lẹ́ni tó fẹ́ dénú inna lanabushu fi wujuhi aqwami wa qulubuna tal'anuhum àwọn àmọ rẹ́rìn músẹ́ gbàtújú wa bá ṣe mẹ́rin pẹ̀lú àwọn kan nígbà tí ọkàn wa tó sì ń lànà wọn ìyẹn ni pé ẹnu lásán náà ni kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ dé gògóńgò dépò pé yóò dénú ó sì tún ti yíjú padà so eléyìí ni torí ẹ àmọ́ mú mi ni a ọ̀pàdé rẹ̀ hashanbashan lẹ́ni tó ṣe kó tújúká lẹ́ni tí ń rẹ́rìn músẹ́ tabasumuka fi wajhi akhika sadaqah bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ ìrẹ́rìn músẹ́ rẹ ní ojú múmìnì gbàtẹ́ pàdé sàrà ni torí de ilé ilé ìjẹ́bùsùn jẹ́ mẹ́wọ̀n ọlọ́ni ẹ gbọ́dọ̀ mú àwọn kèfèrí ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́ni tìyín oníwọléwọ̀de yín tí wọléwọ̀de bá ti ń pọ̀ ẹ máa tú àṣírí fúnra yín tú àṣírí fúnra yín tí wọ́n bá ti sọ̀kan òun náà sọ̀kan ẹ̀rí ha subhanallah bọ́lá ń ṣe dán mi yẹn nu àwọn àṣírí pọ̀ lórí kálukú tẹ́nìkejì fẹ́ má ṣùgbọ́n oníkálukú ọ̀sọ̀ tiẹ̀ ó dìgbà tí ọwọ́ bá wọwọ́ tẹ̀sẹ̀ wẹsẹ̀ tẹ́nìjọ́ ń sọ̀rẹ́ tọ́rẹ́ ìpẹ́ tọ́rẹ́ ìpẹ́ ọkàn rà sọ̀kan sọ̀rẹ́ rẹ̀ wò ni tó bá sọ àṣírí kan wò sí tó náà respond pẹ̀lú kó náà fún ọlọ́kan wà á tún fẹ́ gba púpọ̀ wà á tún mú kàn wá so òun lè fi méjì san ó rí i pé tó o bá ti rí njọ́ ní gbádùn mọ́ pé ẹ̀ńjọ́ ń ẹ̀ńjọ́ ń pààrọ̀ experience lẹ́yìn ó pé o àṣírí lẹ́ńjọ́ ń pààrọ̀ tó bá wá lọ jẹ́ pé ẹni tó mú lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ tẹ́ǹjọ́ ń pààrọ̀ àṣírí yẹn ó bá lọ jẹ́ pé kì í ṣe mùsùlùmí sọ̀rọ̀ pé njọ́ kan ò tó gbé islam ta so ní tí ó ṣẹlẹ̀ nù láì rọ̀yàn lóògùn láì rọ̀yàn ló ń jẹ́ gbàtẹ́ bí burúkú ń pa yóò sì bẹ̀rẹ̀ sí tú àṣírí torí ẹ̀ ló sì jẹ́ kí kò bá jẹ́ bàbá rẹ̀ kò bá jẹ́ ìyá rẹ̀ wàá fún wọn níwọ̀ jíjẹ́ bàbá wàá fún wọn níwọ̀ jíjẹ́ ìyá wàá fún níwọ̀ jíjọ́ máa yá àmọ́ abadan a gbọ́dọ̀ rí wọn lọ́kàn rẹ̀ a rí àwọn èèyàn yún lọ́kàn rẹ̀ ìyẹn ni pé ìfẹ́ wọn ò gbọ́dọ̀ rìn títí kọ́ra ìjókòó lọ́kàn rẹ̀ ilé ìjẹ́bù ti so jẹ́ mẹ́rin. أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا àbí ṣé ẹ wá fẹ́ láti fún ọlọ́run ọba láwùjáre tó hàn gbangba lórí yín bíi yẹn ni kíkẹ́ ẹ̀ bá dẹ́kun àmúkèfèrí ní ọ̀rẹ́ tímátímá tẹ́ ẹ̀ bá dẹ́kun àmúkèfèrí ní tiyín eléyìí ó ṣe sábàbí kọ́lọ̀ wọn bó fìyà jẹyìn tó bá di lọ́la kìyàmù a kì í wá sí mà tẹnìkan bá ní a múmìnì sì ni àwọn eléyìí ilé ayé wọ́n kírun wọ́n gbáwé wọ́n gba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ irú àwọn eléyìí Ah, àrùpá lè gbá wọn nù náà tọ́lọ̀ wọn bá wa sọ pé bẹ́ẹ̀ ni iná gan lọ́tọ́ sí wọn ìdí ni wípé àwọn ọ̀tẹ̀ mi ọlọ́run ilẹ̀ ní tiwọn láyé yẹn ni pé ṣé ẹ fẹ́ fún ọlọ́run ní àwíjàre tó hàn gbangba lẹ́yìn lórí ni pé ń bọ̀ ọba fìyà jẹ yín kí ẹnu kálukú ọwọ́ wo wípé bó ṣe tọ́ sí wọn gan ni ìwọ torí ẹ ẹni tí ó fẹ́ jìyà tí ó bá fẹ́ jìyà tí ó sì fẹ́ kí tòun wọn dàrú kó ṣọ́ra fáwọn kèfèrí lọrẹ mẹtẹmẹtẹ. ọwọ́ alátọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma níbi ọ̀rọ̀ ọlọ́run tó ní sultana mubina ó ní kullu sultani fil qur'ani hujja kullu sultani fil qur'ani hujja ay kullu dalilin fil qur'ani hujja ìyẹn ni gbogbo ẹ̀rí tó bá ti lè wá nù alukurani àwíjàre gbogbo ẹ̀rí tó bá wá nù alukurani àwíjàre so eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run tá a bá fẹ́ láti mú ìdájọ́ kan wá àwa sọ pé alukurani tọ́ka sí ẹnìkan wá ní ẹ ẹ ṣàlàyé àwọn àyè tí alukurani ti tọ́ka sí àwa mú àyà kan wá ọ wá ní sáyà yìí kan lásán ni ẹgbẹ́ ah, bẹ́ẹ̀ ni àyà yìí nìkan náà láti rí ẹ̀rí ọ̀rọ̀ yìí ó ní ẹtún wá mi wá aníbẹ̀ nìkan náà láti lè rí ó ní tó bá ti jẹ́ pé àyè kan ṣoṣo láti lè rí kò sẹ́rì mẹ́ a'udhu billah a'udhu billah á sọ pé ẹ̀rí tó jẹ́ àgbà fún gbogbo ẹ̀rí nìyẹn torí pé ẹ̀rí kan nínú alukur'ani ó tó láwùjáde àbí ó tó láwùjáde ó tó láwùjáde náà lọ́rọ̀ Ibn Abbas ń bíi tó ní kullu dalilin àbí kullu sultani fil qur'ani hujja gbogbo ẹ̀rí tó bá wà náà alukur'ani àwùjáde gbogbo ẹ̀rí kan tó bá wà náà alukur'ani àwùjáde àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ńgbà tẹ́mi fẹ́ lo ẹ̀rí yìí mo lò ó láti tọ́ka sí ní tọ́tọ́ka sí gangan ni kí pé mo ń gbé àyìnà fojú kọjá pé ọ̀tọ̀ ni tí ẹ̀rí sọ ń parẹ́ èmi wá ń lò fún nǹkan míì wọ́n á pé sọfẹ sọ pé àyà yóò sínú alukurani ní nbẹnbẹ ṣùgbọ́n tó o lò fún kọlọtọ kàsí torí ẹ kullu sultani fil qur'ani hujja Ọlọ́run ọba wa lẹ́yìn tó ti sọ eléyìí fún wa ó ká wá ṣàkíyèsí o èèyàn sí èèyàn nínú human relationship oríṣiríṣi categories ní ìbáṣepọ̀ lọ́jẹ́ láàrin èèyàn sẹ́yìn ìbáṣepọ̀ wà tó jẹ́ àárín orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè mi ìbáṣepọ̀ sì wà tó jẹ́ àárín bàbá sọ́mọ àárín mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí àárín ọkọ sáya àárín alábàgbé sálábàgbé àárín ìjọba sẹ́ni tí ń ṣèjọba lé lórí gbogbo àwọn àjọṣepọ̀ yìí tá a bá wo àwọn òfin ọlọ́wọ́n ọba tó lọ́wọ́n bá fún wa a gbọ́dọ̀ gbọ́ àwọn òfin yẹn lọ́nà tọkàn òfin ní takò kan lápèjúwe láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè ọlọ́wọ́n bá ní sọ fún wa níbí pé yā ayyuhalladhīna āmanū lā tattakhidhul kāfirīna awliyā'a min dūnil mu'minīn ẹ ò gbọ́dọ̀ mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ mátímátí yàtọ̀ sáwọn mọ́mìnì orílẹ̀-èdè ó ń bùkátà láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì nílé ayé nítorí pé oníkàlùkù wa ń bùkátà ẹnìkejì lágbọ̀n kan ó ṣeé ṣe kájọ pé àwa ní nǹkan àlùmánì tí wọ́n yọ nù lẹ̀ tá a ti tún rọ nígbà tí ẹlòmíì tóun sì ní nǹkan àlùmánì àmọ́ tó ọmọ bá a ṣe rọ ti di nǹkan míì tí ó wúlò fọmọ èèyàn tí ò bá ṣàjọṣepọ̀ láàrin wa báwo la ti ṣe fẹ́ ta nǹkan àlùmáàní tá à ń mú jáde nínú lẹ́hìn tá a fi gba nǹkan míì tó wúlò fún wa. àní sọ pé ọlọ́run ti sọ pé ẹ mú kèfèrí ní ọ̀rẹ́ mátímátí káwa pé àní ta epo wa fún Amẹ́ríkà àní tepo wa fún British àní ah, ta epo wa fún France rárá o àtà nítorí àtajà fúnra wa kò pé ká fẹ́ ra wa dénú nítorí pé business lélẹ̀ yẹn ìdí nu tó fi jẹ́ pé tó o bá lọ sọ́jà tó ń ti pọ́nlọ́n lọ gbọ́dọ̀ fẹ́ kèfèrí dénú tó o bá lọ sọ́jà nísìn ó fẹ́ lọ ra àgbàdo tó fi pò kọ́ mu oníṣẹ̀ṣẹ̀ máa wò pé ẹ ah, ṣé ìyá ìfìbòrí orí àbí òfìbòrí orí ṣé ìyá títí wọ́n pè ní àbí ìyá sàlámì rárá ibi tó bá ti pé ọ̀nà ò ti rà ibi tó bá ti pé ọ̀nà ò ti rà ó sì rà lọ́dọ̀ ní tí èsè mùsùlùmí kò túmọ̀ sí pé òun ló lọ lọ lọ mú lọ́rẹ̀ mátimáti kò túmọ̀ sí torí káràkátà lélẹ́yìn ibi tó bá pé ọ mùsùlùmí òun náà ń tà ń tà gbàdo ẹni tí èsè mùsùlùmí òun náà ń tàgbàdo ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí ibi tó ń gbé àdá tiẹ̀ sí ọ̀gá díẹ̀ òun iye tó pè agbára ò ka ó sì ná náná ọgbà ó sì dọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí òun tó bùdájú kó nu iye tí wọ́n pè wọn nígbà tí èsè pọ̀ ọgọ̀ kó so ibi tó ti dínwó náà ló ti rà ẹnìkan wọn á ní wọn á bọ pé ẹ fi mùsùlùmá lẹ̀ ẹ̀ ń rà lọ́dọ̀ kàfìrá abẹ́dẹ̀ eléyìí káràkátà ibi tó bá ti pé kálukú ni kò ti rà eléyìí túmọ̀ sí pé ìbéèrè tọpọlọpọ ọmọ sí pé ṣe tá a bá lọ́jà ṣé ká wà selective ibi tó bá ti pé ọ ni kò ti rà jájárí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin bákan náà láàrin ìjọba sẹ́ni tí ń ṣèjọba lé lórí ó ṣeé kí ẹni tí ń ṣèjọba kó mùsùlùmí bóyá lágbọn ibi tó wà nípínlẹ̀ ibi tó wà lórílẹ̀‐èdè ibi tó islam kò sọ pé ńgbà tó ti jẹ́ mùsùlùmí yẹn kọ́ máa dà lóru kọ́ máa pààyàn kọ́ máa dá kọ́ máa dá torí pé ẹni tí ń ṣèjọba yìí ṣe mùsùlùmí a'udhu billah kò síbi tí islam ti ní kò síbẹ̀ islam kò gbà pé kò gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí já sisi sẹlọ torí la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq eléyìí tó túmọ̀ sí pé tó máa gbé ìlànà kan lélẹ̀ tó takùtà Ọlọ́run tó takùtà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí ní tàbísì ó dàbí wọn ké látò ní dọ̀là àwọn kan ńgbà tẹnu bá ro wọn gbé ẹnu lọ ṣùgbọ́n Islam ò gbà kó pé ẹni tí ń ṣe ìjọba lé ọ lórí kì í ṣe mùsùlùmí kọ́ máa wá dà lóru kọ́ máa bàlújẹ́ kọ́ máa pààyàn kọ́ máa islam ò gbà bẹ́ẹ̀. títẹ̀ ṣíṣe ìṣe tí ó jẹ́ kí ìgbọ́rọ̀ hàn láwùjọ tí wọn ò ní máa bà nǹkan ìlú jẹ́ eléyìí ní islam fi pọ̀ láṣẹ nígbà tí ẹni tí ń ṣèjọba lọ lórí ọba ti jẹ́ mùsùlùmí àbọ̀ jẹ́ mùsùlùmí tí ò lòfin ọlọ́run ìbá jẹ́ mùsùlùmí láti jọ tó ń ṣèjọba nàìjíríà yìí àwọn mùsùlùmí náà ti ń ṣèjọba ṣebí kamofúláàgì náà ẹ wo ló débẹ̀ rí njọ́ kan tó ń pè ìsìláàmù kan wúlò abẹ́ ẹ̀ má rí kò sí kò sí ètò ní òun fẹ́ lò fún ọlọ́run kan kódà sátọ̀dé sọ́ndé tán fi ń lò sí ní nàìjíríà èwo ló fi jọ́ ti mùsùlùmí sátidé tàwọn yahudi sọ́ndé tàwọn nàṣọ́ra ẹ wá wòye ọdún tí mùsùlùmí fi so lórí nàìjíríà rèé kò rí yí pé kí wọ́n máa ṣèsinmi jimá àti sannde tábà wá pé ah, àwọn mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀bí ẹ̀ṣẹ̀kẹ́ni irọ́ lásán gbogbo kọ́ lásán ni torí ẹ̀ tó bá yẹ pé mùsùlùmí náà ní bá ń ṣèjọba tí ò lòfin ọlọ́run ọba lé ọ lórí islam ò sọ pé kó gbọ́rọ̀ sílẹ̀ nítorí pé bàtí jẹ́ mùsùlùmí o ṣùgbọ́n ntọ́ ọmọ ṣe tí lòfin ní dàrú ọmọ ṣe bí kí wọ́n sọ pé mọ́tò apá ọ̀tún ni wọ́n máa bá lọ apá òsì wọ́n máa bá bọ̀ ìwọ ò ní bá apá ọ̀tún bọ̀ kọ́ ọ wá bá apá òsì lọ sẹ́mi pé nǹkan dàrú gbogbo mọ́tò ń bọ̀ ìwọ wá dojú kọ wọn kò sì sọ́nà ọwọ́ àníyàn tó máa bí da kọ́ máa yà wọ́n sọ pé wọ́n bí àwọn náà da kò dájú pé bóyá èkejì ọmọ rẹ̀ ń gbà wọ́n bí ọ èkejì rẹ̀ bóyá wọ́n bò mọ́lẹ̀ dáadáa ọgbà. bákan náà ìjọba sọ pé kò lè gbélé kò lè gbélé nítorí pé lù ń dàrú ọlọ́mọdé lù ọ́ dàrú ìwọ wa jáde ọwọ́ àni kò sí tọkàn ẹnìkan tí wọ́n sọ pé kọ́ tí wọ́n bá palẹ̀ ẹ má tiẹ̀ bọ̀ nù. wọ́n sọ pé torí kìí ṣe ṣẹ̀ríà kan wọ́n lò kò burú. tó eléyìí lábẹ́ òfin ọlọ́run Islam ọkọ̀ pé kọ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n ṣe traffic light wọ́n sọ pé tó bá tan pupa kẹ́ ẹ dún tó bá tan olómi ewé ẹ lọ ìgbà tó tan pupa lọ́ máa lọ tó bá tan olómi ewé lódù o. àwọn pé tí ọba ń lọ ńgbà tó tomi pupa gbogbo ẹni tí wọ́n wà kọlù ọlọ́tún àti lọ́sí àti níwájú wọn pọ̀ gbà tó sì tan olómi ewé tó ọta kú adúlọ èèyàn tó dì lọ́nà kálukọ́ jáde wọ́n wọ jáde ní ọkọ̀ wọn lù ọ́ so eléyìí túmọ̀ sí pé gbogbo ohun tí ó jẹ́ kí public order kó wà Islam ní kó tẹ̀lé àmọ́ kì í wá sí pé tí wọ́n lò as constitution kọ̀ tẹ̀lé abadan afa hukma aljahiliyyati yabghun wa man ahsanu min allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ̀ ń fẹ́ ni ṣé òfin àwọn èèyàn tí wọ́n ń lo òfin ayé ojú dúdú lẹ̀ ń fẹ́ ni tálẹ́ńtọ́ dáa ju ọlọ́run ọba lọ lófin lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n lámàdájú kò sí. bákan náà láàrin bàbá sọ́mọ òbí sọ́mọ òbí èèyàn ṣe mùsùlùmí ọlọ́run sì sànú èèyàn jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ fẹ́ràn àwọn adé náà túmọ̀ sí pé o gbọ́dọ̀ ṣe dáadáa sóbì rẹ̀ wá ṣe dáadáa sí wọn lọ́nà tí ìgbàláyè ó fi wà fún ẹ láti túká pẹ̀lú wọn pẹ̀lú dáadáa tí wọn ò fi ní kó bọ́ láti rà àlìjáná wọ̀ ní rọrùn tó bá di lọ́la kìyàmù torí kìí ṣe gbogbo òbí tó bá jọ máa ná iná ni ò lè kó bọ́mọ àlìjánná tọ́jú ọmọ wọn láti wà àlìjánná tààràtà tonti kó ọmọ aná làwọn àwọn lè ṣe sábàbí kó ọmọ àlìjánná wọ tààràtà látàrí gbogbo aburú àtàìdá tó ṣe sí wọn torí kọ́ lọ́wọ́ bá ọ ń fẹ́ kó ṣe dáadáa sí wọn nítorí bíbí tí wọ́n bí ọ wọn ò bá tiẹ̀ wá jọ̀tọ̀ ọlọ́run jíjọ́tọ̀ ọlọ́run láàrin wọn sọ́lọ́run àmọ́ dáadáa tó náà bá ń fẹ́ kí wọ́n ṣe sí wọn láàrin rẹ̀ sí wọn àìwá ṣe dáadáa yìí nítorí ìwọ bíbí tí wọ́n ní lórí rẹ̀ ó lè fàkóbá fún ẹ torí ẹ kọmọ á sì ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ yìí pé ńgbà tó náà ti ní kọmọ fẹ́ràn ọdẹnu yẹn wọn ní kankan whatsoever lórí rẹ̀ kí kálukú ọmọ àà o bákan náà àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ya kèfèrí ìwọ sì jẹ́ mùsùlùmí wọn gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dínú bíi ti wùlé ṣùgbọ́n sísokùn ẹbí pọ̀ ọ̀ràn àyàn ni lórí rẹ̀ o gbọ́dọ̀ jẹ́ kí okùn ẹbí ọjà gbọ́wọ́ rẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ fún dípò pé wọn náà bá ṣe kèfèrí rẹ̀ tí ń ṣe àmọ́ ó sokùn ẹbí pọ̀ asalaamu ẹ ẹ káàsán o ẹ káàsán o pè lórí fóònù ẹ káàsán o tòun náà salaamu alaykum àìsí salaamu alaykum fẹ́ntì ṣe mùsùlùmí pé kíni ẹ káàsán o ẹ ká ẹ kú rọ̀lẹ́ o kújọ mẹ́ta àwọn máa ń kọ́ ọmọ ní kéyìn béèrè àláfíà yín ni o dáadáa láwa ọ̀dà bọ̀ faqat so eléyìí ọgbọdọ jókòó ẹbí ọjà gbọ ọ kálukọ fọmù rẹ kíni kíni tani gbàlùjẹ lọ́wọ́ tani à ẹ kìí ṣe pé torí pé à ń gbàjẹ lọ́dọ̀ ara wa náà ni là ń ṣe ń ṣe dáadáa síra wa torí pé ọmọ èèyàn sọmọ èèyàn agbọ́dọ̀ ṣe dáadáa síra wa náà ni láyé òfin rọgbọ gbé bákan náà ẹni tó jẹ alábàágbé rẹ ó jẹ́ kìí ṣe mùsùlùmí islam ò pé nítorí pé wọ́n fẹ́ràn rẹ̀ dínú kó wọ́n á jẹ́ pé gbogbo àìda ni wọ́n máa ṣe sí islam ò gbà bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ dínú nǹkan kan ni wọ́n ṣe ní ọ̀rẹ́ rẹ̀ wọléwọ̀de nǹkan kan ni ọ̀rẹ́ mẹ́tímẹ́tí rárá islam ò gbà bẹ́ẹ̀ àmọ́ islam yìí kan náà ni ló tún ní tontipọ́ jẹ́ kèfèrí ó níwọ̀ lórí rẹ̀ ó níwọ̀ ẹ̀yọ̀ kan lórí rẹ̀ ìwọ̀ yìí onípọ̀ gbọ́dọ̀ ṣàìdá sí ọ gbọ́dọ̀ ṣàìdásí tó ń ti pé kèfèrí ni ǹjẹ́ tá a bá mójútó eléyìí àwùjọ wa àláfíà ọjọba ń bẹ àbí oníjọba yọjọba. ليس الشأن أن تحسن إلى الغير وإنما الشأن أن تكف أذاك عنه kìí sì tó jájú òní pípọ́ ọmọ ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n ètò ga jù òní pípọ́ ọmọ ṣàìdá sí wọn torí pé kí láǹfààní dáadáa tó ń ṣe sẹ́ni tó ń tún ní lára àmọ́ tó o bá ní lára eléyìí ti tó ní gbogbo dáadáa ẹni tá à ní lára àìní lára ó ti tó ní gbogbo dáadáa torí ẹ̀ kìí ṣe bàbàrà ìní kò ń ṣe dáadáa sí yàn torí pé lè má ṣe dáadáa sí lápá kan apá kejì kò tún máa nílà lọ́dàbí ẹni tẹ́ ń bá gbé ni ó ṣe pé gbogbo ògbà ìjọ tẹ́ ìpè kí wọ́n bá wọn kóńgò gàrí méjì kóńgò ẹ̀wà kan lẹ́ẹ̀kan láàrin bẹ́ẹ̀ lẹ́yìn máa ń ṣe sí i ṣùgbọ́n ó ṣẹlẹ̀ yìí pé ìgbà tẹ́ fẹ́ ṣe dẹ́kìn ilé yín tẹ́ fẹ́ gbé tòkèlè ògiri ilé rẹ̀ ìní dẹ́kìn yẹn ṣubúlé dẹ́kìn tó wá ṣubú lógiri ilé rẹ̀ ó ti mú kí ògiri ọmọ sán ilé rẹ̀ sì ti fẹ́ wó kọ́dà ẹ̀ṣẹ́ bí ìgbà tẹ́ rí ẹ sì máa gbé ráìsì ránṣẹ́ sí àtẹ̀wà ẹ dákun níjọ tó giri bá dà òótọ́ pa tó giri bá dà òótọ́ pa ìyàwó rẹ̀ tó giri bá dà òótọ́ pa ọmọ rẹ̀ ṣé ráìsì àtẹ̀wà tẹ́ ń gbé ránṣẹ́ ó jí kò lè jí kìí ṣe ìtọ́jà ẹni pé kò ṣe dáadáa sí yẹn bíi kọ́ ọmọ ṣàìdá torí pé ẹni tá a ṣàìdá sí a ti ṣe gbogbo dáadáa fún un ìdínú ló fi jẹ́ pé tí mùsùlùmí bá pàdé mùsùlùmí tẹ́ bá fi lè ṣe asalaamu alaykum wa rahmatulah tó ní ma sọ pé wa alaykum asalaam wa rahmatulah ah ó ju kó bùn ọ lówó lọ ó ju kó bùn ọ lọ tó bá jẹ́ mùsùlùmí gidi ni ọ tó jẹ́ pé mùsùlùmí rọ lásán torí pé ńgbà tí bá sọ pé asalaamu alaykum wa rahmatulah ọlọ́ọ̀lọ́ nǹkan máa bọ̀ ìwọ náà ti fi hàn yín pé aburú kan ò ní tọ̀dọ̀ tèmi wá bọ̀. Ona náà sì dáhùn Ona òun náà ti fi hàn pé aburúkú ní tọ̀dọ̀ tiẹ̀ náà wà bọ̀ inú kálukú ó dùn àbí òní dùn so ẹ rí i pé free kò ní sínú pé nígbà tó kọjá tí ò kín àbẹ sálámà kọ dáhùn ẹ rí i pé tí o bá ti dáhùn máa wọ pé bí kò tẹ kọsẹ̀ kó ṣubú kórì rẹ̀ kó forí fọ́lẹ̀ tó bá forí fọ́lẹ̀ sẹ́yìn máa kẹ́yìn ò ní sọ pé àbí bẹ́ẹ̀ kọ́ ni pé yes bàbá yìí sẹ́yìn rí i pé mo ṣubú ni ok o ṣubú kò burú ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni amẹ́ni tó sọ pé asalaamu alaykum wàá rí kọ́kàn rẹ̀ balẹ̀ ó ní ru aburú sí láyé yìí ìgbà tí wọn náà sì dáhùn pé wa alaykum salaam subhanallah yóò fẹ́ lè gbé ọjẹ́ ah islam máa dáa púpọ̀ torí ẹ̀ ló ṣiṣẹ́ pálábàágbé rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣàìdá sí ẹ̀ ṣẹbi kèfèrí ni ṣẹbi ńgbà tó jẹ́ kèfèrí ńkọ́ ṣẹbi ọlọ́run lọ́dà ọ̀gbọ́dọ̀ ṣàìdá sí ọ̀gbọ́dọ̀ ṣàìdá bóun máa ń ṣàìdá sí mọ́fà ìdásán ìwọ máa ṣe bẹ́ẹ̀ láti fi sin lọ eléyìí jẹ́ lòtùsù jẹ́ torí rẹ̀ wọ́n ní ká má mú wọn lọ́rẹ̀ mátímátí ẹni tá a fẹ́ dénú kò túmọ̀ sí wípé gbogbo àwọn èèyàn yìí ẹni fún wọn níwọ̀ wọn tọ́lọ̀ tún ní kẹ́ fún wọn tọ́lọ̀ lọ ni ó fi wọn sí náà òkè sí wọ̀ àmì ìtọ́lọ̀ ní kí wò ṣe tọ́ ọ̀ bá ṣe wọ́n náà lè wọ́ náà o. ثم ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amanu láti tẹ́kìdùn káfírínà àwòlíyá láti tẹ́kìdùn káfírínà àwòlíyá àmìndúnì mọ̀mìnì. ǹjẹ́ tọrọ bá rí báyìí báwo láàṣẹ wá wí nípa bàbá àbí ọ̀dọ́ǹde tọ́lọ́ fẹ́ nasọ̀ràníyà níyàwó àbí yahudiya níyàwó gbóhùn sèse ẹ̀ sì jọ ń sun abẹ́ àjà kan náà. ọlọ́run ní ẹ̀sìn gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ mátímátì ìyàwó rẹ kìí ṣe mùsùlùmá bàkàtà bí atuni ń lọ ṣọ́ọ̀ṣì àbó ń lọ yahudiya ń lọ sínágọ́gù ẹ̀sìn jọ ń sunbì kan náà gbọ́dọ̀ ẹ̀sìn wá sí mbẹ́ ọlọ́run ló ìdánwò tí ń bẹ lórí eléyìí ti ga jù ìdánwò tí ń bẹ lórí ẹni tó bá lọ fẹ́ bá kàtàríà ọ̀gá báwo ló ṣe ṣàṣeyege lórí àwọn ọmọ rẹ ọ̀nà wo ló gbà ṣàṣeyege lórí ara rẹ ó ṣeé ṣe kóbìnrin ó mú ọ kí ìyàwó sọ wípé àbíkọ́ sọ pé lórúkọ Jésù lónìí tó sọmọkọlọ ni ọ̀rọ̀ lọ <laughs> àìjẹ́ bẹ́ẹ̀ pàdé má kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mùsùlùmí lèmi kí ló máa ṣe tó bá dẹ̀ sọ báyìí kí ló máa ṣe bí Yorùbá wọn tẹ́ máa sọ yẹn tó. <laughs> tọ́ lọ́ra síbi ikú àwọn kan wí ni kò sí nǹkan kan mẹ́ àá ah! bóun ló ń ṣe ṣàṣeyege lórí ara rẹ̀ ọ̀nà wo ló gbà tó fi ṣàṣeyege lórí ọkàn rẹ̀ ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ fẹ́ wọn mọ́tímọ́tí ẹ̀dá kú bóun ló ṣe wá níyàwó kọ́dà kó tiẹ̀ yàkà kó o ya ìka burúkú ọ̀sà sọ́njọ́ kan pé i love you ah mo máa nífẹ̀ẹ́ rẹ o sáà ṣé ní ìsìnkú àti wá ṣe bẹ́ẹ̀ yẹn tó sọ fún ìyàwó rẹ tí èsì mùsùlùmí pé i love you ṣé tẹnu lásán ni àbí báwo wípé no o gbọ́dọ̀ sọ pé i really love you ọ̀dà i really love you no kò tó pé i deeply love you <laughs> títí tí èdè nu ọkàn rẹ táwọn kìtì ẹ bọ́ ọ nù bó ló sì ṣàṣeyege mbẹ́ ọ ah, ọlọ́run ọba sẹ́ẹ̀rí àwọn òfin tọ́lọ́run bá ń kà fún wa hakikatan èyí tí ọ̀jọ́ pọ̀ lé nínú wọn àdánwò ni ká tó pé tó lé wàlá àdánwò ni bẹ́ẹ̀ ni mò ń ronú òfin kan lọ́sàn-án yìí kí Allahu akbar tá a bá ní kó má tiẹ̀ bẹ́ẹ̀ náà níbo la fẹ́ fi pé bíbẹ láyé wa gan fúnra ara rẹ̀ àdánwò ni níbo la fẹ́ fi sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àsìkò tó bá lọ fẹ́ ẹni tí èsè mùsùlùmá ó fún ní wọ́ rẹ̀ ó fún ní wọ́ rẹ̀ kí ni wọ́ rẹ̀ kó fún lóúnjẹ kó fún níbi tí wọ́n máa gbé kọ́ ọ dẹ́wù sí lọ́rùn ò gbọ́dọ̀ fìyà jẹ ò gbọ́dọ̀ febi pa ò gbọ́dọ̀ orin o wà faqat gbogbo i love you ẹnu lásán ni tó bá kọjá dé gbogbo gbòǹgbò rẹ tó bọ́ sínú ọkàn tiẹ̀ bọ̀ ọ́ àfi kọ́ pé i love you ní lẹ́vù ìyàwó tí ò kọjá ìyàwó àbí òye kò tí ì dé lẹ́vù wìláyà àmọ́ eh, wàhálà ò lè ò lè ara lọ fẹ́ ẹ mùsùlùmá rẹ àbí òye mùsùlùmá rẹ kọ̀ lọ tilẹ̀ jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ ọkùnrin kà ni wọ́n ó tún fẹ́ mùsùlùmí kò fẹ́ràn rẹ̀ dénú ntọ́kàn fẹ́ràn ni tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ gba ara rẹ̀ ó tún fẹ́ gbọ́ kàtí ó rò ó fẹ́ bá ti jẹ́ kàtí ó fajúro ni. kí ló dé bàbá alágbájá yìí lẹ́rẹ́ ní lẹ́ẹ̀kan sojoojúmọ́ á lọ́dún ni ah, ah. àbí gbogbo gbani ní èèyàn máa dùn <laughs> mùsùlùmí lọ́fẹ̀ẹ́ bá so nítorí ẹ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìka ni wọ́n ẹ̀jẹ̀ ayé wa padà ọkùnrin gbogbo wa láìsẹ̀k lẹ́yìn rẹ̀ lọ́lọ́run bá wa ni so náà nù kẹfẹ́rí náà tún ti gbọ́yìn náà ní sọ ti rí pé okay there is balance in Islam yeah absolute balance in bẹ́ẹ̀ Islam wípé sórí òfin tí wọ́n kà yẹn ó ní í ṣe pẹ̀lú pé a gbé ọ sínú ọkàn àtúrò kò sáyè ń bẹ fúnrú rẹ̀ wàlàkín dáadáa téèyàn máa fọwọ́ sí téèyàn máa fara sí islam ò ní kó má ṣe sí ọ iná ló fi rí mùsùlùmí múlẹ̀tì mùsùlùmí ó múlẹ̀tì kẹfẹ́rí ó ṣòro kí kẹfẹ́rí kan tó máa pariwo kápọ̀ nfara ni o ó ṣòro bọ́t kẹfẹ́rí kan wá ń pariwo ká ó là ń fara ni o ó ní toró mi òjò wa tó bá sọ ilé òní máa wá sáwà là ń rọ̀jò ni àbọ̀ gbádùn àbẹ́ ìfura o sáwà là ń rọ̀jò ìbọ́lọ̀ ní rọ́jò sá alelọ fi bírèkì kan di pé kó bójú bá rọ atẹ́gùn ní kọ́fẹ́ òjò ni rọ àmọ́ atẹ́gùn ní kọ́ máa dà ṣé tiwa bá wa kọ́ gbomi ọ̀bá dà á lẹ̀ tẹ́lẹ̀yìn kò sí bá a ti fẹ́ ṣe gbogbo alájọba ká mú kò sí bá a ti fẹ́ ṣe hmm. kẹfẹ́rí kan yín pé ẹ̀ ńgbà tó ń ti múlẹ̀ ti mọ́ṣáláṣí wọ́n máa pè irun ó fòwú di etí rẹ̀ nù tó yọ wàá fi òwú di etí rẹ wọ mẹwàá rẹ àti mẹ́ẹ̀ẹ́dógún rẹ àtẹgbẹ̀rún rẹ kò tó pé kí wọ́n má pè wọ́n wọ́n mọ̀ gbọ́ yọ pọ̀ kó gba Islam kó sinmi mo rò pé yé wa eléyìí ò sínú compromisation wọn compromise kí ni compro kò sí eléyìn ò sínú comproma wọ́n mọ̀ pèrún fine fine fine wọn náà sì máa gbọ́ ọha sórí ọmọ rẹ ọha sórí ìyàwó rẹ ọha sórí Allahu Akbar Allah. ọmọ náà wípé akbar sọ eléyìí inú dáadáa ni ọlọ́run ọlọ́nu ìmálẹ̀ lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́lẹ́ ẹ kojú yí ọ ó sì máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pé má ṣẹbọ sọ́lọ́ inú dáadáa nu tó tọ́ bá ṣẹbọ sọ́lọ́ wàá wọ náà tààràtà ni tó ìsìláàmù ò sì fẹ́ kọ́ wọ náà àbí òye ọ hmm. bó tilẹ̀ jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí àwọn máa fara ní mùsùlùmí wọn ni kò ṣẹbọ sọ́lọ́run wọn ni kò ṣẹbọ kí wọn náà lè bá rí gbàlà ẹbọ làwọn fi rí gbàlà. tẹ́lẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ mẹ́ẹ̀ tójó yí ọ ó sì máa gbọ́ alukur'an láti mọ́ṣáláṣí tí máa ń kírun kójó yí ọ àwọn ìkọrin alukur'an làwọn máa ń kà gbogbo eléyìí sínú pé wọ́n ní ọ́ la torí pé tá a bá gbélé ayé sin lọ́n á sì gbélé ayé sẹ̀sìn ẹ̀sìn ọlọ́run sì ní ká wá sí láyé nínú ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mbẹ́ o kódà mùsùlùmí ní gbẹ̀gbẹ́ rẹ̀ lakinnahu mubtadi' aládàádáalẹ̀ ẹ̀sìn mọ̀ pé àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn sheikhul islam ibn qayyim rahimahullah wọ́n ní al-mubtadi' shar'un yahudi wan-nasara àwọn mubtadi' àyẹn aburú tí ń bẹ lára àwọn tó ju ti àwọn Yahudi àti Nasara lọ sẹ́wọ̀n káwọn tàpá kankan ni pé táwọn ṣe àwọn náà lẹ́rìí ẹ̀rí wò ẹ̀rí wò lẹ́ni náà ni tí bàbá rẹ bá jẹ́ kèfèrí tí o ti gba Islam ó tún sẹ́pẹ́rẹ́ ńgbà mí ju kó jẹ́ bàbá bídíà lọ bàbá bídíà à yóò fìtínà ọmọdé bíi pé yóò fẹ́ fi Islam lẹ̀ àwàlábíọ́ lórí ẹ̀ àsìnígbà kò ṣe báwo ṣe ẹ̀yin wo ẹ̀ mọ̀ nǹkan kan pa rẹ̀ wọn wà máa fẹ́ gbọ́mọ sí pè àìmọye pè tí jásádùá torí ẹ̀ tó bá yẹ pé mùtẹ́dẹ̀ẹ́ náà ló mú létí mọ́sálásí wàhálà ni fún wa tó bá yẹ pé mọ́sálásí yẹn àwọn mùsùlùmí ní kírun bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àgbàlérò pẹ̀lú àwọn alùsùnà wàhálà ni fún bídíà torí pé òun ò gbọ́ kẹ́ ẹ máa sọ pé fatia lilfati lilafi lilfati tó o máa ti lilfati yóò máa wò pé kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan lọ́dọ̀ tí wọ́n lé fati yìí náà ni màmá kan bẹ nu mọ́tò àǹtí ẹ ti gbéra wọn àti gbéra gbilẹ̀ wá wà àti ìjáde ń lù àmọ́ asá ti ń lọ ètò dáadáa lẹ́sọ̀ ẹni tí ń fóònù ránṣẹ́ ló ń dáadáa lẹ́sọ̀ ìyá ní àmì lìlá filẹ̀ fati <laughs> so pé ẹ bá ké lìlá fi ẹ tún fi lil fati si torí ní òjì ó tètè lọ lé àṣẹ lérò wọn. ǹjẹ́ tó bá ń pè ọ́ fẹ́ ṣàlàyé fún rúùyà yẹn àtirú àwọn bàbá wọn àtirú àwọn ọmọ wọn wípé lil fati tẹ̀ ń wí ìbá ẹ̀fà ẹ̀ ń kàn tẹ̀ra yín jẹ ni wọ́n ah! àṣírí tí ń bẹ́ẹ̀ bí òye yín àfa. <laughs> ẹni tó yẹ kẹ́ ẹ dájókòó kẹ́ ẹ máa kọ́ lálẹ́ bá tá a sá yóò tún máa ní àṣírí tó wà ń bẹ̀ ní òtí yẹ yín ó tún láàfáà ni ọ àmọ́ àṣírí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òyọ àṣírí kí á láṣírí nù Islam. ìlú àwọn eléyìí náà ah, ọmọ kan àwọn kan máa wí kọ́tọ́kọ́tọ́ mọ́ṣáláṣí ni wọ́n máa bú àwọn olùyàwó tani olùyàwó tó ń bú tani olùyàwó olùyàwó ṣayàtì àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> àbí olùyàwó rahman olùyàwó ṣayàtì so nítorí ẹ̀ ló ti jẹ́ pé ẹlòmíì náà yóò máa sọ ni pé ah tóun lè gbé ẹgbẹ́ mọ́ṣáláṣí kí ni ẹgbẹ́ mọ́ṣáláṣí ẹ dákun sẹ́gbẹ́ sọ́ọ̀tì lẹ́fẹ́ gbé ni àbẹ́gbẹ́ mọ́ṣáláṣí ah la ilaha illallah tó o bá lọ ṣe àdánwò tó kọ àgbákò àwọn sọ́ọ̀tì tí máa tí máa pariwo lóru ó pè ta ni ọ akọ́lé ibẹ̀ òní tí wọ́n lu omele ní gbogbo òru so ó pè tiẹ̀ bọ̀. mọ́sálásí èyí ọ̀yàn lẹ́nu wàláhì wọ́n kà pé irun wọ́n sì tún retí bí ìṣẹ́jú mélòó wọ́n kírun salamu alaykum wa rahmatulah salam tí wọ́n bá tún ti já àwọn wòrowòro sẹ́yìn kó àwọn wòrowòro náà à kékin wọ́n kọ́ ara àdúgbò báyìí dìde ńlẹ̀ ẹ̀rọ kele àwọn náà tún sọ lọ ẹ dákun eléyìí ò sínú súnà pé ṣé la tẹ̀lé ṣe wọn mí ni pé táwọn bàbá ẹ bàbá báyìí ló ṣe kú fa èmi gbà lọ́dọ̀ wọn ètò wọn ṣe ọba mu kí ló dé tá àwọn fẹ́ lọ wájú níbi gbogbo nǹkan àmọ́ tó bá gbé àìmọ̀kan ní bá ń dà wá láàmú àní fẹ́ pátì torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá jẹ́ pé àwọn èèyàn bá wọ́n bá mójútó ẹ̀sìn ọlọ́run ní pàápàá mi mójútó a rí i pé ẹnìkan ń ṣàbòsí sẹ́nìkan wà láì kò ní sí i ẹnìkan gba ẹ̀tọ́ ẹnìkan lọ́nà àìtọ́ kò ní ṣẹlẹ̀ nítorí pé ẹni tó bá yẹn lẹ́rù jù láyé náà ni kéèyàn ó kú pẹ̀lú wọ ẹnìkan lọ́rùn wọ́n sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sa'ir ó ní inna Allaha huwa al-musa'ir wọ́n ní ẹ̀díye lọ́jà pé iye báyìí ni kí wọ́n máa tajà wọ́n gbọ́dọ̀ tajú bẹ́ẹ̀ lọ. ànábì n'i rárá ọlọ́run ní ìdíye lọ́jà ẹ̀rú sì ń bá ẹni kí n wá lọ́jọ́ gbẹ̀ndé alkiyama lẹ́ni tẹ́nìkan ó máa kan lọ́dọ̀ rẹ̀ wípé ẹ̀tọ́ òun mọ̀ jẹ́ yẹnni pé tí mo bá ti lè ṣe price control yóò ṣẹlẹ̀ yìí mo ti ṣàbòsí sáwọn èèyàn yóò wá àtijọ́ gbẹ̀ndé alkiyama kálukú ó máa béèrè ìwọ rẹ̀ lọ́dọ̀ mi èmi ẹni wà ń kobo tí ó bá bọ́ sí wa lọ́wọ́ tí ó jọ wípé ẹ̀tọ́ ẹnìkan la bàjẹ́ àgbọ̀dọ̀ sí torí ẹ̀ bá dúró tẹ̀sí Islam lódodo tá a sì dúró ti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ní dáadáa Allahu akbar gbogbo ẹni tó bá súnmọ́ wa yóò rí rọrùn gbogbo ẹni tá a máa sì ń bá a ṣe yóò rí pé àwọn ẹsẹ̀ ẹni tó jẹ́ pé bí àtẹ́lẹwọ́ wa ti ṣe rí kọ́ ni òdi ọwọ́ wa rí kò sínú pa fẹ̀jẹ̀ sínú àmọ́ tutọ́ jáde eléyìí ní Islam àmọ́ kèfèrí o Ọlọ́run bá ti fi hàn pọta rẹ ni kèfèrí náà ò sì fijọ́ kan mọ́ ọ lọ́rẹ̀ kí wọ́n á ní wàhálà kò fijọ́ kan mọ́ ọ náà lọ́rẹ̀ eléyìí ò wá túmọ̀ sí kíkẹ́ ẹ má gba àǹfààní lọ́dọ̀ ara yín o gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wa kò túmọ̀ sí kíkẹ́ ẹ má sì ra yín láǹfààní bóyá òun òun ọ̀mọ̀wé kọ́ òun lọ́ọ́ ìwọ ọ̀mọ̀ kọ́ lọ́dọ̀ rẹ̀ Islam ò bínú sí i òun ló ní machine wo ní machine ẹ sì jọ ń gbójú kan náà ibì kan náà lẹ́sìn tún jọ ń lọ lójoojúmọ́ kó gbé ọ kò sí wàhálà ńbẹ ìwọ ló ní òun ò ní wọn náà gbé kò sí wàhálà ńbẹ ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣọ́ra o gbọ́dọ̀ ṣọ́ra ní ìgbà tí interaction bá ti ń pọ̀ jù wọléwọ̀dé wọléwọ̀dé bá ti ń pọ̀ jù kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ń tọ́lọ́wọ́ bọ̀ kó o ṣe wàá ṣe nù ẹ̀ bẹ́ẹ̀ ni Imam Ibn Qayyim sọ wọ́n ní tó lè fún yàn lálàáfíà téèyàn lè fi tẹ̀lé òfin Ọlọ́run téèyàn lè fi ṣọ́ra fún àwọn mọ́kẹ́fẹ́rí ní ọ̀rẹ́ mátímátí òun náà ni pé ṣọ́ra fún wọn jìnnà sí wọn káwọn náà jìnnà sí wọn. àmọ́ tó o bá lè ṣe bẹ́ẹ̀ wàá rí i pé ní ìṣẹ́njọ́ ń ṣiṣẹ́ lọ́fíìsì tébù tiẹ̀ kan tiẹ̀ ojoojúmọ́ lẹ́sìn ríra yín ẹ jókòó lọ́fíìsì látago méje àbọ̀ títí daago márùn-ún rọ̀lẹ́ ọlọ́ngbọ́n tó bá dijọ́ kan tó bá ti ní ìmánì dáadáa tó bá dijọ́ kan wàá dìde lẹ́ni tí ń wúra rẹ̀ pé ń bo ní ìmánì mi sá lọ kò sí tàbí ṣùgbọ́n torí pé wàá ti di oríṣi mi tó pé àwọn onímánì tí wọ́n bá rí wọn mọ̀ pé la ilaha illallah ya lal òfò sì wàá sí ọ tó báyìí haqiqatan torí pé wọ́n ti bọ́ ọ débi pé gbogbo àárọ̀ tó máa ti fẹ́ gbàdúrà wọn náà máa bá wọn gbàdúrà fẹ́ bí èdè wọn wọn náà ti bá débi pé nǹkan kan náà jọ ní nítorí pé ẹni tá a bá jọ jókòó fún wákàtí mẹ́jọ lójúmọ́ à tá a sì jọ jókòó ń jókòó pàǹjọ́ ń ṣiṣẹ́ ìwọ ìwọ nínú pépà tán ó gbé fún ọ náà ṣe tán gbé fún ọ à kò sí tàbí ṣùgbọ́n so tó o bá fẹ́ mójútó ẹ̀sìn rẹ̀ ń bẹ̀ kò ní rọrùn kò ní rọrùn ó di alákatakítí tí wọ́n sọ ló kọ́ lọ́fà ló fi jẹ́ pé àfikún náà sànù wa nírú àwọn àwùjọ omi gbígbóná dàpọ̀ mọ́ tútù wọn yìí báyìí. ọlọ́ni innal munafiqina fi darkil asfali minan nar lẹ́yìn gbogbo ìta àti wàá sọ ẹ̀wọ̀n kọ́rọ̀ munafiki náà ló gbé wa lọ sídìí pé ẹ̀ máa mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ mátímátí torí pé àwọn munafiki báwọn ti máa ṣe rẹ̀ àwọn mùnàfíkì lọ àwọn káfíìrù náà lọ́rẹ́ tiwọn àwọn mùmínú náà lọ́tà tiwọn ọlọ́run ọbọ̀ wàá fẹ́ kẹ́yìn jẹ́ mùnàfíkì ọlọ́run fi lẹ́yìn ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ní láyé ń bí ìtìjú ní ọmọ jẹ́ ti mùnàfíkì láéláé ìtẹ́ńbẹ́lú ẹni ní ọmọ jẹ́ tiwọn láéláé kẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe Abdullahi ibn Ubay ibn Salul tó jẹ́ ọ̀gá àwọn mùnàfíkì a ọ̀tẹ̀ púpọ̀ lójú ogun ní ìgbà tí wọ́n fàbùkù kan àwọn sàábé tó ní àwọn abinú bẹ́ńbẹ́bẹ́ńbẹ́ ọ̀jẹun gbogbo ọ̀lẹ burúkú gbogbo lójú ogun ń bú àwọn sàábé nù ẹnìkan bá bá sáré lọ tànàbì lólobó kótó dọ́dọ̀ ànábì alukur'an ti sọ̀kalẹ̀. So alukur'an ti sọ̀kalẹ̀ pé kèfèrí ni wọ́n wọ́n ti ya kèfèrí látàrí ọ̀rọ̀ tó sọ ó ti di kèfèrí. ibnu salulu yìí ó wá bá nàbí sallallahu alayhi wa sallam gbàtó ti rí i pé ìròyìn ti ó ń tì sì ti sọ fún pé màá lọ sọ fún nàbí sallallahu alayhi sallam kò tún wá mọ̀ yìí pé kó gan tó dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam alukur'an ti síwájú alukur'an sì ti kó ti ya kèfèrí ọ̀tẹ̀ ń jọ̀ yìí ó sì dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́ba di ìjánu ràkúnmí anabi sallallahu alayhi wa sallam wíwá anabi sallallahu alayhi wa sallam kìí ṣe pé tí mo sọ mo kìí ṣe pé mo gbà lérò mo kàn sọ ọ̀rọ̀ jáde lẹ́nu lásán ni irú báwọn arìnrìn àjò ti ṣe máa bára wọn pààlọ́ tí wọ́n máa sọ̀rọ̀ irú rẹ̀ ni mo sọ kìí ṣe pé tí mo wí kìí ṣe pé bẹ́ẹ̀ làwọn sábẹ́ rí kìí ṣe pé mo dìídì sọ ọ jáde lẹ́nu mi ni ọ bọ́ lẹ́ni a ah. kọ́dà nàbí òwúsẹ̀ kan kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imanikum anabi kan káyà yẹn sí létí sí ọlọ́n àtàwọn àyà alukur'ani tó sọ̀kalẹ̀ àtànàbí muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn fífi fífi sábẹ́ ṣe yẹ̀yẹ́ ìlọlọ́run fún nídàájọ́ pọ́lọ́ ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ alukur'ani ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ má wulẹ̀ wá wíjàre kan wá o ẹ má wá wá wí má o ẹ ti di kèfèrí ó di ìjánu yẹn mú anabi òtí ẹ̀wù sẹ́kùn wọn kàn yíyọ ìjánu kúrò lọ́wọ́ rẹ̀ ni bó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé anabi tí ń forúnkún gbálẹ̀ tí ń fẹsẹ̀ gún ìpẹ́ tí ń fi gún òkúta tí ń fi kọ́dà anabi òwò sẹ́kùn kalu anabi òwò ẹnìkan sẹ̀kan ẹ̀yàn wá pé ma má wọ́ọ̀rì inṣàlá ma à má wọ́ọ̀rì ah, báwo ó ti wọ́ọ̀rì sẹ́yìn kejì máa ń ṣẹlẹ̀ láyé nù ẹ lọ bẹ́ẹ̀ nìkan wá pé tọ́ ọ bá pẹ́kú tó kú lẹ́nu ọ̀nà mi bẹ́ẹ̀ ẹ̀yin náà wá wá bẹ̀rẹ̀ àní ah, bàbá ti bínú sí ọ bàbá èsì bínú bá a máa fọkànbalẹ̀ fọkànbalẹ̀ màá bọ̀ ìyẹn ju fáìlì ẹ̀ <laughs> ta ni ọba eléyìí yẹn ju fáìlì rẹ̀ lẹ́yìn tó lọ́wọ́ bá ti ṣépè fún tó ti pè ń kèfèrí torí ẹ̀ láyé nu ẹ̀yin náà sì màtásìrì múnáfìkì bá tu sẹ́ẹ̀fì lẹ̀ ẹnìkan kọ̀rọ̀ yín lọ sọ fọ́tà yín níjọ́ tásìrì bá tu sẹ́ẹ̀fì lẹ̀ à bẹ́ẹ̀ bá gbẹ̀mí lẹ́nu rẹ̀ yóò sì rí àbúrò kù torí pé kálukú èèyàn máa ń wò pé tó súnmọ́ yẹn láyé ọ̀fẹ́rin yàn dénú ẹni tó ẹnìkan ò sí ní rìn súnmọ́ èèyàn kọ́ mọ́ mọ̀ nínú sọ̀rọ̀ sí èèyàn nínú ṣe sí èèyàn nínú hùwà sí èèyàn báwọn kan bẹ tí èèyàn ò bá ṣe kò sì ní fẹ́ kẹ́nìkan máa gbé ọ̀rọ̀ àwọn ẹni tí ò bá ṣe wá sọ́dọ̀ rẹ̀ torí tẹ́ máa ń gbé wá sọ́dọ̀ rẹ̀ yóò máa fa kínni yóò máa fa bànújẹ́ fún un ẹ̀yin tí wọ́n wò pé àwọn ẹni tó ti stọ́ọ̀dì yín bá àwọn tó ti mọ̀ yín ti yín ni wọ́n. wọ́n kàn ṣẹlẹ̀ ńjọ́ kan náà wọ́n gbọ́rọ̀ wá fún yín pé wọ́n bá ẹni tẹ ẹ bá ṣe òun pé gbogbo àṣírí yín n'i kó fún un. ah subhanallah ọ̀hún àmọ̀ pàṣírí ń tutù tó tún wá gbé bùbá àti sọ̀rọ̀ rẹ̀ ń tún bọ̀ salamu aleikum salamu aleikum kí ni aleikum pé ta ní sàlékù bí ṣe ń tẹ́lẹ̀ náà nù tẹ́ ẹ bá gbé aleikum kí ni mọ̀ ń ni. tí ọkẹ máa ń bọ̀ <laughs> tí èèyàn yóò túlẹ̀ ọkẹ máa ń bọ̀ wọ́n bá fa àdá yọ kí leléyìí kí àdá ni kí ni wọ́n á fi ṣe <laughs> tó ń bá torí pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ ń bì múnáfíkì burúkú so sẹ́yìn pé ọkàn àbùkù láyé bẹ́ẹ̀ ni múnáfíkì láyé torí ẹ̀ múnáfíkì kan ò sí tí wọ́n máa pọ́nlé láyé yóò rà pọ́nlé lágbọ́n àbìkan àmọ́ lágbọn méjèèjì yọ padà rábùkù náà láwọn àgbà kan yọ máa rápọnlé pé àwọ̀ ló ń gbé àṣírí wá fún wa ẹni rí kíní kan wọn láàsìkò ń bọ̀ yọ jẹ gbogbo ẹ̀ níyà ọlọ́run wa ń sọ fún wa nípa tọ̀run ọ̀run lé o yóò lé fáwọn kèfèrí o ọlọ́run ní innal munafiqina fi ddarkil asfali minan nar dájúdájú. Dájú ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà nínú àwọn mùnáfìkì ọmọ abẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà òkè náà Oke àárín náà ìsàlẹ̀ náà ìsàlẹ̀sàlẹ̀ tún wá wà torí asfal ńlọlọ́nsùn kọ̀sàfàlà lásán ọ́ asfàlà. nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn mùnáfíkì ọmọ abẹ kí wọ́n á ní wọ́n ṣe o tọrọ tí wọ́n fi burú ju ti hámánà lọ àti kọ́rùnà àti fìràwùnà àti abu jahal fìràwùnà hadhihi al-umma nítọ́fà ni pé kufruhumul ghalidh ìṣekèfèrí wọn tó nípọn lọ́fà ìṣekèfèrí tí wọ́n tún nípọn ju tàwọn eléyìí lọ nítorí pé ọ̀dájú kèfèrí làwọn ọ̀dájú kèfèrí tí fìwọ̀ ọ̀dájú kóra rẹ̀ má tí fìwọ̀ ọ̀dájú mọ́ àwọn mùmíní kó papọ̀ mọ́ àwọn pé mùmíní lò náà wọ́n máa wá fún nírú ẹ̀ tọ́tọ́tọ́ sí mùmíní tó ń ti pọ̀tọ́ ọlọ́ọ̀ni wọ́n máa gbé jìnnà sí irú àbùkù irú ìyà eléyìí tọ́tọ́ sí kèfèrí tó ń ti pọ̀tọ́ ọlọ́ọ̀ni àmọ́ ńgbà tó ṣe pé kò lè gbéra rẹ̀ pamọ́ fọlọ̀ ọlọ́run níbi tí ó wọ̀nù tó bá ti jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù. wọ́n gba ìgbà wọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas níbi tí wọ́n ti ń ṣe tafsir àyà yìí fi dẹ́rkìl asfali minan nar wọ́n ní fi asfali nar ní náà làwọn munafiki ọmọ wa. ẹlòmíì tó yàtọ̀ sí bin abbas ó ní kí ló dé tí wọ́n fi sọ pé dẹ́rk dẹ́rk òun náà ni ntọ́jẹ́ ìpele ìpele ìpele ìpele darakat àwọn àpele wọn á ní adarikil asfal ìpele ìsàlẹ̀ ní làwọn munafiki ọmọ abẹ ẹlòmíì tó yàtọ̀ sí Ibn Abbas wọn ni annaru darakat kama analjannata darajat wọn ní iná ìpele tó wó tó wó ságbọn àṣàlẹ̀ ni ṣùgbọ́n àlùjànnà ìpele ìpele ni tó ga ságbọn òkè bí náà ti ṣe rí ó ní pé ìpele ni nípele nípele tó wó sísàlẹ̀ bó bá ṣe jìnnà sísàlẹ̀ sí bẹ́ẹ̀ ló ga níyà sí ṣùgbọ́n àlùjànnà ìpele ìpele ní tọ́ga ságbọn òkè bó bá ti ṣe ga sí bẹ́ẹ̀ lọ dáa nígbàdùn sí bẹ́ẹ̀ lọ́pọ̀ nígbàdùn jù nànàbì sallallahu alayhi wa sallam náà fífi yé wa pété àbá tọrọ aljanna alfirdaus al-a'la ni ká máa tọrọ firdaus tó ga jù wọn ni torí pé ó a'la al òun là aljanna tó ga jù òun là aljanna tó ga jù àti pé àjà jannatul firdaus yun àga ọlọ́ọ̀lọ́hún ọba wa ni ó lajà rẹ̀ ọlọ́hún ọba dákun mọ̀ wo bá a ti ṣe bá a ti ṣe bá a ti ṣe dá ọlọ́hún dákun mọ̀ sí alìjánná lè wọ̀ fún wa jannatul firdaus là ń tọrọ ìwọ ọlọ́hún ọba wa yàtọ̀ sẹ́ńtò ní alìjánná àwọn akóbàtà ló ń fẹ́ ń nǹkan bẹ́ẹ̀ a'udhu billahi àdúrà gan tó ṣe ọ̀tà kó súnà nàbì sallallahu alaihi wasallam tó ní tẹ́ẹ̀bà tọrọ àlìjáná ìtọ́ ga jù ní kẹ́ẹ̀tọ́rọ̀ torí ẹ̀ wọ́n ní àlìjáná darajat ó ń ga nípele nípele ní lọ sókè èyí tí ìgbádùn sì pọ̀ jù ń bẹ̀ lè tọ́ wà lókè lẹ́yìn náà ètò pọ̀wọ́lé lẹ́yìn náà ètò pọ̀wọ́lé wá sísàlẹ̀ bọ́ọ̀ máa ti ń bọ̀ wá sísàlẹ̀ ni wọ́n máa dínkù sí ṣùgbọ́n iná ń tiẹ̀ darakaati lò ìpele ìpele ni àmọ́ tọ́tọ́tọ́tọ́ dà sísàlẹ̀ bó bá ti ṣe jìndò sí bẹ́ẹ̀ ló burú níyàsí bó bá ti ṣe wókè sí bẹ́ẹ̀ lọ sẹ́pẹ́rẹ́ níyàsí ibi tí àwa kì dáadáa gbáà ibẹ̀ níbo ibẹ̀ níbo gbé àwọn mùnàfíkùn. إن المنافقين في الدرك الأسفل من النار dájúdájú ìpele tìsàlẹ̀ tó burú jù níyà ibẹ̀ ni bùgbé àwọn mùnàfíkúnà nínú ná ọlọ́mọ sì wá lọ́mọ náà o ẹgbàá wa tún wá láti ọ̀dọ̀ Abu Hurairah. رضي الله عنه وابو هريرة ناسي تفسير آية أيوة إن المنافقين في الدرك الأسفل من النار واني في توابيت في توابيت ترتج عليهم واني وما بنوا وقسي فيكم وقوما داسينوه نسال سالي أبونا wọn máa bẹ nù àwọn tawabit taabutu mufrad tawabitu jami' ó kó wọn dà sínú àwọn pósí kìí máa ṣe pósí àǹfààní torí kò sí pósí kan tó jẹ́ tàǹfààní kó ojú yọ tó ń kókù dà sínú pósí ìwọ náà bàbá káfíńtà ti ń kan pósí ọ̀rọ̀ ń bọ̀ lórí ti ń jọ mi. ẹgbàá wá wá láti ọ̀dọ̀ Abu Hurairah. wípé inú pósí ni wọ́n bẹ̀ ẹgbẹ́ wá wá wá láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu ibi táwọn náà ti ṣe tafsir ayà yìí pé innal munafiqina fi darkil asfali minan nar wọ́n ní fi tawabita min narin tutabbaqu alayhim pé wọ́n máa bẹ nínú pósí iná èyí tí wọ́n ti máa wọn gbáyìn gbáyìn òní rọ́nà jáde tíyẹn bá tiẹ̀ fẹ́ túlẹ̀ kò sáyè téèyàn ti sá nu ná tẹ́lẹ̀ náà yóò máa ti nu ná bọ́ nu ná náà ni wọ́n tún wá tìyàn pa ó burú níyà àbí ó burú jù ó burú jù níyà tàwábéètù àwọn akpọ́sí tí wọ́n kó wọn sí minnaar iná ni wọ́n fi rọ́ kìí ṣe tàwábéètù min khashabin kìí ṣe kpọ́sí pákó kó sì papò láàrí láyé tá a ní mùsùlùmí ò gbọ́dọ̀ gbókú sí i. tàwábẹ́ẹ̀tù mi nárí àwọn pósí iná tó ẹ pé iná ni wọ́n fi ṣe ibẹ̀ ni wọ́n gbé àwọn múnáfìkì sí subhanallah kò síbi tí wọ́n gbàjàjà bọ̀ tó bá di lọ́la alqiyam. ibn Mas'ud nínú ẹgbàá wa mi ó tún ní fi tawabita min hadidin mubahamatun alayhim wọ́n á gbé wọn sínú pósí irin nínú iná pẹ̀kú wọn ó tì má wọn ó tì má wọn dáindáin wọ́n bá ti tì má wọn báyìí ó ti parí nu tí wọ́n bá wọn torí ẹ̀ ẹni tó wà nù iná tí ò sínú tábùtù tí ẹ bá báwo wá ni tí wọ́n tún gbé sínú tààbóòtù wọ́n tún gbé sínú pósí bil munasaba nígbà tá a dákọ̀ pósí ń bí tọ́wánu tafsir yẹn ní ìdájọ́ ká sìnkú pẹ̀lú pósí lábẹ́ òfin ṣẹ̀ríà Islam kò tọ̀nà ibi ká sin òkú pẹ̀lú pósí ní tí wọ́n pè ní tààbóòtù pósí onáàlà pótí tí wọ́n kàn tí wọ́n kàn tí wọ́n tẹ́ndì tí wọ́n tẹ́lẹ̀gbẹ́ tí wọ́n tún wá ṣe ìdérí sí tó ṣe é pé àárín rẹ̀ máa ń fẹ̀ díẹ̀ eléyìí oní tabut kposi kọtọ̀nà nínú ẹ̀sìn Islam eléyìí ń bẹnu aadatul kuffar nínú ṣiṣẹ́ àwọn kèfèrí ni pé kí wọ́n sin òkú wọn pẹ̀lú kposi ṣùgbọ́n nínú islam islam ò pé kẹsìn òkú pẹ̀lú pósí ẹni tó bá ti kú ẹ tẹ sínú sàárè rẹ̀ lẹ́ni tẹ́ ẹ fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ tẹ́ ẹ sì dojú rẹ̀ kọ àlùkébílà ní ìbámu pẹ̀lú bá a ti ṣe máa sùn torí pé tí wọ́n bá sùn lójoojúmọ́ kò bá àjọ òru bá àjọ sùn islam ní kò fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ni kò sì kọjú sí alùkébìlà ẹni kí wọn bá sùn bí kéèyàn sùn báyìí kẹsẹ̀ rẹ̀ kó wà báyìí kó rí o sì wà báyìí kó dojú kọ alùkébìlà bẹ́ẹ̀ lọ́ọ́ ká gbé bẹ́ẹ̀ di wa nù yàrá wa ẹnìkan tún ní ah islam tún dé di ebó látò bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ ni ní <laughs> o mọ̀ n fẹ́ kí bẹ́ẹ̀ di ọ wà báyìí náà o islam ní báyìí. torí ẹ wọn lálàkàlà wọn mọ ń jẹ kuru lójú oorun wọn ń jẹ kí gbogbo ẹ náà kúnra wọn Tọ́ o bá tẹ̀lé òfin ọlọ́run bọ́lọ̀ sí fẹ́ kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú yóò máa fọ́ ọ lò tọ́ àti wàá gbé sínú sàárè ọ̀wọ́ tí ọkàn bẹ́ lára rẹ̀ náà lásọ Asọ funfun eléyìí tí ó dandan kọjá tuntun kọ́sà ti tí esi ṣe é pé aṣọ ìhìrọ́m o ti sọ asọ pé tó ń bá kú aṣọ ìhìrọ́m ní kẹfíṣìn àní tẹ̀lé eléyìí ò sínú lànà ẹni tí Ànábì sallallahu tó ní kí wọ́n sin pẹ̀lú ó tó kú nígbà tí lọ́wọ́. ó sì ní kí wọ́n sin gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé inú hajj náà ló sì wà nínú sàárè ó ní ẹ ò gbọ́dọ̀ faṣọ bojú àtòrí rẹ̀ ẹ sì mọ̀ pọ́kùnrin tó bá gbé ihram kò ní fi nǹkan kan kò ní fi nǹkan borí ó ní wala talmasuhu tiba ẹ ò sì gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdọ̀ kan ara rẹ̀ torí pé ẹni tó wà nù ihram lọ́fíńdọ̀ gbọ́dọ̀ kan ara rẹ̀ fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya tọrọ lọ gbé dìde njọ gbé ndàlù kìyàmà lẹni tí ń ṣe talbiya labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak òun là nàbì sallallahu alaihi wasallam ní kún sin pẹ̀lú aṣọ tí ń bẹ lára rẹ̀ kí á ṣe pé wọ́n ti dé nàìjíríà alhamdulilayi ọlọ́run gba sí ájì rẹ̀ òtí wàá di ọwọ́ aṣọ àsọtẹ́lẹ̀ pé ẹ̀dá kan ẹ̀ bá mọ̀ bá kú o aṣọ ara mi ní kẹ́ ẹ fi sinmi o àní fi sin ọ́ àní fi sí wọn àfi tó bá yẹ pé ẹni tó kú yìí kò ní kankan kò lówó kan tá a lè fi ra aṣọ sí lára kò sì láṣọ kankan láyé ju aṣọ ara mi ti fi ń bora ká lọ náà ní fi ń bora gbòde so nítorí náà la fi sìn kò bá àjọkùn kò bá àjọbìnrin kò sínú lànà ipa aṣọ ara mi ni ká fi sìn àti wàá gbé sínú rẹ òfin ọba wa kankan di ojú ibi tí. agbésí yẹn nítorí ká má bàa fún àwọn ẹranko burúkú tí máa jẹran bí òkété wọ́n tó ń jó kété orí nǹkan mẹ́wọ́ <laughs> bí ẹlẹ́dẹ̀ àbá àwọn ẹlẹ́dẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ ọ̀gbọ́ wọ́n má bàa rọ́nà débi òkú èèyàn àti ká gbàrọ́ má bàa rọ́ kọ́ má bàa jẹ́ pé kó tó tọ́jọ́ ara rẹ̀ ó ti yóò ti bàjẹ́ sontori ẹ àṣírí tó à ń bẹ̀ nù kì í ṣe pé nǹkan kan níta fi ń di ojú ibi tá a gbókù sínú torí kágbàrá ọmọ bàá máa rọ́ọ̀dì torí tágbàrá bá ti ń rọ́ọ̀dì ó súnmọ́ kó sí yóò sì fún gbogbo àwọn ẹranko tá à yẹn tọ̀ bí Islam ṣe sọ nù gbogbo ewé tẹ̀ ń já tẹ̀ ń ṣe kínní tó bá pé àníyàn yín tẹ̀ ń fi ń jáwé nípa ẹ fẹ́ dìbí tálà àfọsẹ́kù sí kò burú àmẹ́ ń já sí ni pẹ̀lú àníyàn pé lópin ìgbà táwọn koríko yìí ọ̀bá ti gbẹ kò ní í jìyà kọ̀tọ́ nínú òfin ọlọ́ lẹ́yìn náà bó lẹ́yìn ṣe mọ̀ pé ọ̀tọ̀ sí ẹ ti ròpin yóò jìyà náà ẹ sáà ẹ máa jáwé ń bọ̀ rárá o so nítorí ìdí eléyìí báyìí a gbọ́dọ̀ rúra wa pin islam ò sì gbà wípé kẹ́ ẹ jáwé nítorí àníyàn àmọ́ tó bá kẹ́ ẹ ń já ẹ ń di wípé torí pákó tẹ́ fi di àlàfo tún sẹ́kù lẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ kò burú àmọ́ pósí táwọn aṣèyàn sínú pósí wọ́n wàá gbé sínú pósí wọ́n wàá ṣe ìdérí pósí wọ́n wàá gbé síwájú gbogbo èèyàn tó wà ń bẹ̀ tó wà ń bẹ̀ wípé ẹ wá wò ẹ̀rín ni bàbá rìn jáde láyé orin ògo nìyá kọjáde láyé wọ́n wàá rọra yí ẹ̀kẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan pé wọ́n rẹ́rìn jáde ní láì mọ̀ kó sunkún lọ ní wọ́n ń tanra wọn jẹ ní wàláhì wọ́n ń tanra wọn jẹ ní wọ́n wàá wọ ẹ̀wù kan fún tí ọwọ rí láyé ẹ̀wù kan á kẹfẹ rí ẹ dákun <laughs> bóyá ẹsìn lè wọ ṣòkòtò fún bóyá ẹsìn wọ ṣòkòtò fún tẹ̀ ní sídìí rẹ̀ o sẹ́ni kan ti sọ pé ẹni tó á kù tí ó rí owó ẹni there is nothing there wọ́n bọ́ owó ní tí wọ́n sọkùn kí ló tún kù ba'dal kufr laysa ba'dal kufri dà àbí òye wa lẹ́yìn pé àti jẹ́ kèfèrí kí ni tó tún gbé èjì ẹ sí kí níjà rẹ wọ ṣòkòtò fún bẹ́ẹ̀ wọ́n sì wọ ṣòkòtò fún wọ́n tún wọ bùbá fún wọ́n tún fi sọ́rọ́ lé wọ́n tún bá gẹ́ fìlà ọmọ àyà fọ́tò pàkà ẹni tó bá fẹ́ràn bàbá kọ́ wa sọ owó síbẹ̀ wọ́n tún máa da owó bẹ́ẹ̀ so ẹni ẹlòmíì lè pé ẹ awọ mi ni o ni mo fi ń ríran máa lọ lò lọ́hùn <laughs> ẹlòmíì lè máa ń sẹ̀tì rẹ̀ kọ́ sọ́ọ̀lù máa lọ lò lọ́hùn kí ni wọ́n ń lò níbo ni ti ń lò ta wọ́n máa fóònù a Islam dáa pọ̀ Islam dáa torí ẹ̀ tẹ́ bá ara àwọn mùsùlùmí bìkan tí wọ́n fẹ́ sin òkú kan tí wọ́n fẹ́ gbé pósí tó fẹ́ gbé mùsùlùmí sínú pọ̀ sísìn ẹ̀kọ́ fún wa kò sínú lànà àwọn mùsùlùmí ibì kan ló ti lè tọ́ wípé a lè lo pósí bí kọjá ìpín ilẹ̀ ibi tá a fẹ́ sin òkú yẹn sí bá ń sẹ́ ń bá ń sẹ́ ń gbẹ́lẹ̀ nílẹ̀ ń yá bá ń sẹ́ ń gbẹ́lẹ̀ nílẹ̀ ń yá bá ń sẹ́ ń dá gbogbo ọgbọ́n láti dé ìpẹ̀yẹn dúró kò ṣeé ṣe àwa fi pákó fi gáàrú ẹgbẹ̀gbẹ́ méjèèjì ká lè ba àrókù gbé bẹ̀ eléyẹn àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ rárá o tọ́ kíní wọ́n máa ka kíní kan bíi pákó yóò fẹ́ jọ pósí kọ̀ọ̀kan ní nídèérí ni tó kù bá kú wọ́n lè kàn emergency pípé káwọn fi gbé e so that kò fi ní máa rí bàlàbàlà táwọn bá ń gbé tó máa fi gbé sínú ajé ìgboro tí wọ́n á gbé débi tí wọ́n ti sin <clears throat> wọ́n gbé kínní ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n á gbé òkú kóònù rẹ̀ wọ́n fẹ́ gbé sí inú sàárè so ìgbà tí wọ́n gbé òkú sínú sàárè ìtàn tí wọ́n bò wọ́n tún ti ní pákó tí wọ́n ti gé wá pé làwọn ò fi di ojú sàárè yẹn èyí tí wọ́n fi wá gbé òkú tó dàbí pósí yìí wọn ò sí wọn ò sí máa o torí mùsùlùmí làwọn o wọ́n á ní ẹ gbé pákó yìí náà padà lé ó lè wúlò à ẹ dákun yóò bọ́ ìgbérú ẹ pé a <laughs> kí ló dé wọ́n yarí ni wọ́n ní kọ́mọ́dà kúfà torí mọ́tò tó bá gbé padà bọ́yọ̀ náà ni wọ́n gbé wá gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù gbàgbọ́ àwọn kò fà kò sínú gbàgbọ́ àwọn mùsùlùmí irú eléyìí ẹ ṣe lọ́nà tí òfin níjọ́ táwọn kèfèrí pákó òun ẹsẹ lọ gbogbo nǹkan mùsùlùmí gbọ́dọ̀ yàtọ̀ sí ti kèfèrí o pákó ẹ gbọ́dọ̀ sí lọ́nà bí káwa pankẹrẹ tó yẹ pé a ṣe lọ́nà tó fi ṣe máa gbókù ẹ ká ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ká ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan pé tó kù bá ti kú o ńlá fi gbé tá a fi gbé lọ sí ibi tá a ti sìn tọ àmọ́ nígbà tó pé wọn ò ní sìn lórí tẹ pé àwọn nǹkan wọ̀nyẹn ó lè má láǹfààní kan lọ títì tí wọ́n bá wá gbé irú pankẹ́rẹ́ yìí tá a bá ṣe irú rẹ̀ ó yẹ kó jẹ́ pé inú àwọn nǹkan tó jẹ́ nǹkan ní mọ́ṣáláṣí tó yẹ kí mọ́ṣáláṣí ó nínú ibi tá a máa lò láti gbókù kò bá jẹ́ irin la fi ṣe kò bá sì jẹ́ pé igi bambú la fi ṣe so tá a bá ní a ní mọ́ṣáláṣí pa máa fi gbé òkú kò sì sí tó burú kó jẹ́ pé wà bí iwájú mọ́ṣáláṣí báyìí. kò sí mbẹ so àmọ́ àwọn èèyàn lè pé ẹ dákun kíní táwọn ń rí yìí o <laughs> so gbogbo eléyìí kò tó burú mbẹ nínú nǹkan ní mọ́sálásí nù torí ẹ mọ̀ pé gan kẹ́nìkan kú kó jẹ́ àwọn ọmọ sáré Kama wá wá bo láti wẹ̀ nígbà tí mọ́ṣáláṣí torí rẹ̀ mọ́ṣáláṣí ó tún yẹ kó nílé wẹ̀ kù bẹ́ẹ̀ ni máa ń wà gbogbo ibi tí ẹ̀sìn Islam ti lágbára so ìsèpẹ́ ẹ wàá gbé lọ pálọ̀ rẹ̀ ẹ máa dami pálọ̀ fẹ́ni tó ṣẹ́kù láyé ilé ìwẹ̀ kú ni wọ́n gbé lọ ṣùgbọ́n lópin ìgbà tó bá ṣe wípé àwọn ẹni tí wọ́n ṣe ilé ìwẹ̀ kú yùn ń sọ̀tọ̀ lọ. So, nítorí pé a ti rí nílùú kan tó kù kú tí wọ́n gbé lọ sílé ìwẹ̀ kú lálẹ́ wípé tílẹ̀ bá mọ́ ọ àwọn lọ wẹ̀ kú wọ́n bá rí i pé apá kan nínú àwọn páàtì òkú ti yọ tílẹ̀ ò tó mọ́ so bó o lọ jẹ bó o lọ jẹ wọn ló lè jẹ àwọn èkúté èkúté báwo so ẹ mọ̀ pé islam islam tẹ́ rí yìí báyìí wàláì tá a bá mọ̀ dáadáa àlàáfíà ò ti jọba jù láyé àmọ́ tá a bá mọ̀ a'udhu billah torí ẹ̀ mùsùlùmí kì í gbókù sínú pósí mùsùlùmí kì í gbókù sínú pósí àyèsí rẹ sàárè kó tó gbókù sí àìrẹ o kí ni ọ̀fẹ́ rẹ àbí ah, tí bàbá lówó dé pé kí ni owó kìnnì sí ọ̀la yìí àìrẹ̀ tura nàbí sallallahu alayhi wa sallam naha an tajsisil qabr anabi kọ̀ fún wa láti rẹ́ sáré ọlọ́run á ní walan tajida lahum nasira inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn múnáfìkì ọ̀ wà. ò ní rí alárànṣe kan fún wa ta ni ó pò wọn ràn ta ni lọ́wọ́ ta ni pò wọn ràn ta ni lọ́wọ́ ọlọ́mọ ní ta ni o ràn wọn lọ́wọ́ fi jàjà bọ́ lọ́dọ̀ ọlọ́run nínú ìyà ọlọ́run wàláì kò sí eléyìí ó túmọ̀ sí wípé àwọn mùnáfíkì ńgbà wọn bá wọnú ìyà tán tí wọ́n bá wọn nù o tí bá gbogbo parí sáyé ni. bẹ́ẹ̀ náà làwọn kèfèrí ìgbádùn wọn ọlá wọn ìmífin wọn gbogbo ayé yìí lọ parí sí i nànàbì sallallahu alayhi wa sallam náà fi sọ fún wa pé ad-dunya sijnul mu'mini wa jannatul kafir ilé ayé tẹ́ rí ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fún gbàgbọ́ òdodo gbogbo bó sílẹ̀ òkè máa gbádùn tó ọgbà ẹ̀wọ̀n ni ṣùgbọ́n àlùjánnà ni fún kèfèrí tó bá fẹ́ gbàgbọ́ yé àdéhìí wàá ronú lọ sọ́nà yìí pé gbogbo ntí kèfèrí ń rí láyé òun náà mú mi kàga òun náà ó ń rí wọn ti pè ọ̀sẹ̀ sódà ń rí fífọṣọ ó ń rí bàtà ajáláwọ̀ ọ̀tà àwọ̀ oríire ni fún láyé tonti báwọn nǹkan ṣe jẹ́ nǹkan táwọn olòṣì máa ń lò oríire gidi ni fún láyé torí pé tó bá di lọ́la àlùkìyámà wọn ò ní rómi kànga mu nínú ná wọn ò ní rí sódà tí wọn lè fi wẹ̀ àbí fi fọṣọ nínú ná àwọn kèfèrí wọn ò ní rí ibì kan tó ṣe pé wọn lè forí pamọ́ sí nínú ná tó bá di lọ́la alkiyama. alìjẹ́nà wọn láyé àbí èsì alìjẹ́nà wọn. ọlá àlìjáná wọn tó ń ti pé pọnpọn lẹ lómi òrùka àlìjáná lọ́wọ́ àbá wàláhì àlìjáná lọ́wọ́ nítorí pé pọnpọn tó rù sórí kó sọ bá yọ sọ só lè múra rẹ̀ kó nu náà kó lè múra rẹ̀ kó torí ọlọ́run dákun sí wa máa ná ìyàwó fẹ́ni tó bá fẹ́ ṣe tó fẹ́ ronú pìwàdà nínú àwọn mùnáfìkì torí àánú Ọlọ́run ti pọ̀ jù ẹ wo bẹ́sẹ̀ táwọn mùnáfìkì dá ti ṣe pọ̀ tó tọ́lọ́wọ́n bá fi lóun ó kó wọn síbi tó ń kó wọn sí Ọlọ́run bá tún wá ní àyè ń bẹ̀ o tí wọ́n bá fẹ́ ronú pìwàdà tí wọ́n fẹ́ túbá òun Ọlọ́run bá ṣe tán láti gbà túbá wọn òun ṣe tán láti gba ìrònúpìwàdà wọn lópin ìgbà tí wọ́n bá pàwàdà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní huwaari tí wọ́n pa wá bú ọwọ́ wọn tì tí wọ́n bá ọlọ́run ọba wa dúró nínú gbogbo àlámàrí wọn ọlọ́run ní illal-ladhina tabu ẹni tí ò ní bá wọn wọ̀ sàlẹ̀sàlẹ̀ ọgbọ́n náà yìí òun náà ni gbogbo ẹni tó bá túbá láyé tó fi wà múnáfìkì lẹ̀ eléyìí jẹ́ ọ̀nà àbáyọ fún múnáfìkì. tó òfin ní jẹni tí ó máa bẹ nínú ìyà burúkú ntó o lè ṣe ọ̀nà tó o lè gbà ibi tó o lè gbà dàjà bọ́ iná lọ́lọ́wọ́n bá wá ń ṣàlàyé pé illal-ladhina àyàfi àwọn ẹni tí wọ́n bá túbá ìtúbá òun náà ni kéèyàn kéèyàn tọrọ lórí ètò ti síwájú nínú pẹ̀lú òpinnu tó gbópọn ipe ntún ní padà sí díẹ̀ má ní ntún fún mi nínú ìgbésí ayé kéèyàn ó sì pa ẹsẹ̀ yẹn tì lápàtì tán nígbà tí yẹn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti túbà òun ò tún ṣe múnáfìkì má èyí ń yọ pàtì yóò sì pinnu lọ́kàn rẹ̀ tún padà rẹ̀ má ọlọ́run foríjì òun lórí ètò ti síwájú. illa àyàfi àwọn ẹni tí wọ́n bá túbá ǹjẹ́ tá a bá túbá tá a tún padà sídìí ẹ̀ṣẹ̀ ṣé eléyìí tó láti má mú kí ọlọ́run tún gba tútúbá wa tá a bá tún túbá rárá ọlọ́run bó tún gbà tó a bá tún túbá subhanallah èèyàn ń ṣẹ̀ ó túbá ọlọ́run foríjìn ó tún padà sídìí ẹ̀ṣẹ̀ ó tún túbá ọlọ́run foríjìn ó tún padà sídìí rẹ̀ ó tún túbá ọlọ́run tún foríjìn. ọwọ akusọwọ ètò ọba kulé lórí bóyá ó tún ṣẹ̀ ẹni ò tí ì túbá ni dé àbó tún ṣẹ̀ ó túbá ni bá dé subhanallah ìgbà tá ma èwo la lórí la fi gbọ́dọ̀ máa ṣọ́ra sòṣùgbọ́n àṣẹ àtúbà àṣẹ àtúbà si ń ṣe náà nù èèyàn ọmọ tí ìbá sì pẹ́ ń ṣe ọlọ́run ẹ̀ sì ń túba ni ọlọ́run ọ̀pá yín rùn yóò sì máa wọn míì wá tí wọ́n máa ṣẹ̀ tí wọ́n máa túba gbọ́dọ̀ làbá ṣe mọ ọlọ́run lálá foríjìn táyì bá ṣẹ̀ ká máa túba àṣẹlọ́n òun kọ́ ni bàbàrà tá a rírú ẹ̀ ṣùgbọ́n àṣẹlọ́n akọ̀ láti túba òun ló burú gbogbo ẹni tó bá ṣẹlọ́n tó túba ọlọ́wọ́n bó forí jìn qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim gbogbo ẹ̀ṣẹ̀ pátá lọ́lọ́run máa ń ṣàforíjìn rẹ̀ fún yàn tẹ́yìn bá ti túbà torí pé aláforíjìn ni tó bá foríjìn ni tán àtúmọ̀ akẹ́ni illa alladhina tabu àyàfà wọn tó bá túbà ọlọ́run ọba máa ń sọ fún wa pé àfàwọn tó bá túbà àfàwọn tó bá túbà àwa rèé bìkan náà alukur'an tọ́lọ́run ọba ti sọ fún wa pé tó bá túbà lọ́dọ̀ ìmáàmù àmọ́ a rí níbi tọ́lọ́ ti sọ pé walaw annahum idh zalamu anfusahum ja'uka fastaghfirullaha wastaghfara lahum ar-rasul lawajadullaha tawwaban rahima tó bá ṣe pé ńgbà tí wọ́n ṣàbòsí sórí ara wọn wọ́n wá bá wa nabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n wá tọrọ dáríjì lọ́dọ̀ anabi náà wá tọrọ dáríjì fún wa wọn bá bá ọlọ́run ọba lálá foríjì ọba ti kẹ́ni tó bá ṣe pé ńgbà tí wọ́n ṣàbòsí sórí ara wọn wọn á bá wà nábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ dì í mọ́ o sẹ́ẹ̀rọ àyà yìí ó ń bẹ nínú àyà tí àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ gbọ́yé tí wọ́n fi ń ṣe shirk ìlọ́fà ń làwọn fi máa ń lọ kọlura wọn nídìí àwọn sàárì pàápàá sàárì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n tá a yà wí tó bá ṣe pé ńgbà tó ń ṣàbòsí sórí ara wọn wọn á bá wa ànábì Muhammad sallallahu alayhi wa wọn wá tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run wastaghfara anabi náà wá tọrọ ọtọrọ àforíjì fún wa ọtọrọ ọdáríjì fún wa lọ́dọ̀ Ọlọ́run làwájẹdù lọhà tàwùwà rọhìmà wọn ọba bọlọ ń pàdé lọba tí foríjìyàn lọ́pọ̀lọpọ̀ ọba tí sì tún kẹni. àwọn tọ̀rí kọ́ wa gbọ́ yé pé gbogbo ìgbà téèyàn bá ti sẹ́lọ̀ ní téèyàn kàn sí ni pé kéèyàn lọ sí di sàárẹ̀ anabi sallallahu alaihi wasallam lọ́n sọ pé já úkà wọn wá bá wà nábì fastaghfirullah wọn wá tọrọ àforíjì ń di sàárẹ ànábì báwọn ṣe gbọ́ yín nù wastaghfara lahumur rasul tẹ́lẹ̀ àti lè tọrọ àforíjì lérò wọn nídìí sàárẹ̀ ànábì ànábì náà tọrọ àforíjì fún wọn bẹ́ẹ̀ tonti kó ti kú fa wọn ni ah, ànábì òkú nbẹnu sàárẹ̀ nsẹ̀mí irú sẹ̀mí wo hayatan mustaqirra àbí wọ́n ní mustaqirra pẹ̀rù sẹ̀mí ti ń ṣe láyé náà ní í ṣe ọ̀dà tó bá pẹ̀rù sẹ̀mí ti ń ṣe láyé ní í ṣe kí wọ́n á ní túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní wàmà muhammadun illa rasulun qad khalat min qablihi rusul afa imata aw qutila nqalabtum ala aqabikum wọ́n ní kò tí ì má ta wọn ò sì láàrẹ̀ torí ẹ̀ lọ́lọ́run sọ pé afa imata ǹjẹ́ tó bá kú ńkọ́ adé kò kú innaka mayyitun wa inna innahum mayyitun ẹni tí ó kú ni wọ́ wọ́n ní ṣe innaka qad mitta lọ́lọ́ sọ ni so o ti kú lọ́lọ́ sọ ni innaka mayyitun ó kú òkú ló dì kò sá ti dòkú máa <laughs> ṣe gbọ́ yé mi ọ̀dà alukurani màlélẹ́ kí ẹ máa ṣe ìwé tán ṣé lẹ́yìn ikú ànábì lọ́lọ́wọ́ tó wá sọ àyàkálẹ̀ fún pé laqad ya Muhammad ọmọ ti kú ìrẹ Muhammad ta ṣé lẹ́yìn ikú rẹ̀ ni ọ àsọkà ẹbí kó tó kú náà lọ́lọ́wọ́ máa sọ fún pé ẹ̀yìn ó kú ó kú ó kú ó sì ti kú òun á dà nìsí. lẹ́yìn náà wọ́n sọ fẹ́nìkan wá pé ó kú àmọ́ngbà tó bá kú sórí bó ń ṣe ń sẹ̀mí lókè pẹ̀ yìí náà lọ́ọ́ máa sẹ̀mí nínú sàárè ọ kí lẹ́sọ̀ ẹ dákun ẹ jẹ́ máa bẹ lókè ìpẹ́ ìmọ̀ wọ ìsàlẹ̀ torí ìsàlẹ̀ o mm, kódà bó ṣe pé ó dùn ju òkè yìí lọ òkè dà sóye so <laughs> ṣe kéèyàn máa bẹ sálẹ̀ ńlọ wù ni àbí kọ́ bẹ lókè pẹ̀ ẹ̀yíwà so nítorí di eléyìí báyìí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ó ní tó bá jọ́gbìn dàrú kìyàmù èmi làkọ́kọ́ ẹ̀ ń tí lọ́ọ́ lanu fún ó sì sọ fún wa ó lẹ́nìkan kò ní wá sídìí sàárè òun kó sálámà sí òun gẹ́gẹ́ bó ṣe wà nínú Sunan Abi Dawud kó sálámà sí òun àyàfi kọ́lọ́wọ́n dẹ́mi òun padà sóun lára kò kú bóyá wà lọ́lọ́run ṣe ń dẹ́mi rẹ̀ padà sí la àyàfi kọ́lọ́wọ́n dẹ́mi mi padà sí mi lára kí n fi dáhùn sálámà yẹn kó tó kó mbẹ torí di eléyìí báyìí títúbà tí ó wá nínú àyà yìí jáúkà tó lọ sọ ayé hálàtà kawnika hayyan nígbà tó wà láàyè wọn á bọ̀ nígbà tó wà láàyè kí ẹ ṣe pé lẹ́yìn ikú ẹnìkan lọ bẹ nìkan lẹ́yìn kó á ní mo bàbá níbo ló ti ń bọ̀ mo bàbá ni bàbá èwo ń bẹ bàbá wa ni ha bàbá tó ti kú láti bí ọdún márùn ọ̀dọ̀ wọn ti ń bọ̀ báyìí kódà àjọ discourse ah discourse báwo <laughs> ẹni tó bá lọ sàárè kì í sọ pé mo lọ ọ̀dọ̀ èèyàn yóò sọ pé ni mo lọ bẹ̀ sàárè bàbá wò torí ẹ̀ tó bá yẹ pé ntọ́lọ̀ ń fẹ́ níbẹ̀ yẹn ni pé lọ bá nàbì kọ́dà lẹ́yìn sọ yìí pé zaru qabraka. tó bá yẹ pé ńgbà tí wọ́n ṣe àbòsí sórí ara wọn wọ́n ṣe àbẹ̀wò sàárè rẹ ni ọlọ́run sì sọ bẹ́ẹ̀ já ńkà lọ́lọ́run sọ wọ́n wá bọ̀ wala yakunul maji'u illa ilal hayy a ò sì lè lọ bẹ́ẹ̀ nìkan àfi kó jẹ́ mi ń bẹ lára rẹ̀ ọ̀n bọ̀ wá bẹ́ẹ̀ nìkan kó tó wá débẹ̀ ó ti kú ọba kí ló sọ ọ sọ pé mo bó ku rẹ̀ àmọ́ nǹkan lọ́ọ́ bá òkú rẹ̀ lọ́ọ́ bá gẹ́gẹ́ bí abu abdullahi sunnabihi ọ̀kan nínú àwọn tabi'in al-kibar ó ti gba islam kánábì ó tó kú ìwọ́n ń bọ̀ wá Madina torí pé téèyàn bá rà ànábì báyìí kó jókòó pẹ̀lú ànábì kó bá jà fọ́jú kó sá wà pẹ̀lú ànábì níbi tó wà kó pàdé ànábì kó wà níbi tá ànábì wà kò lè jẹ́ sàbẹ̀ ipò gíga ni sàbẹ̀ àbí èsèpò gíga ọkọjá ń fowó rà yàtọ̀ sóyè tẹ̀ ń fún yàn mọ́sálásí bàbá yìí nígbà tó kú dẹ̀dẹ̀ kó dé anabi kú sallallahu alaihi wasallam ń bọ̀ látọ̀nà jíjìn ni ntí sì ń gbé bòjú kọ́ apàdé anabi lọ sallallahu alaihi wasallam wọ́n fẹ́ dé Madina la anabi kú sọ́ba anabi kọ́ba ah ìbànújẹ́ yẹn ti pọ jù bánabi sẹ̀mí láyé rẹ̀ ntí sì ń gbé ọbọ náà ó ti gba Islam tí Abubakar mo bá lò àní abu abdullahi sunnabi xiyun ṣé sàbí lápè àní pé ń sàbí torí kíni kò láǹfààní àti rán anabi sallallahu alayhi wa sallam kò pàdé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam torí rẹ̀ ẹni tí ọba yẹn láàyè òun ní pọ́ọ̀rọ̀ ọba wọ́n sọ pé ó ṣe kíni ọbọ̀kù rẹ̀ já úkà lọ́lọ́run sì sọnù àyà yìí wastaghfirullah wọ́n sì tọrọ àforíjìn fúnra wọn wastaghfara lahum ar-rasul anábì náà tọrọ àforíjìn fún ẹni tó ti kú máa tọrọ àforíjìn fún yẹn kàlà ẹni tó ti kú ìtọrọ àforíjìn fún yẹn ẹni tó ti kú tiẹ̀ ti bá báyìí àmọ́ yàtọ̀ sí anabi wa o sallallahu alayhi wa pé ọ̀ pé tà anabi bá tà anabi ọlọ́ba anabi anabi sallallahu alayhi ńgbà tí ó kú ó ní anabi kan kì í kú síwájú kọ́ lọ́wọ́ bó tó fún lẹ́sàsà láàrin ikú àti ìfẹ́ àti sẹ́kù láyé ṣùgbọ́n gbogbo wọn máa ń sẹ̀sà pa àwọn òkú náà nígbà tó lọ́nba ti fún wọn lẹ́sà sọ ànábì sẹ̀sà ó ní arọ̀fíkìl àlà arọ̀fíkìl àlà àwọn alábàárìn tó ga jù ni mo fẹ́ wà láàrin wọn àwọn alábàárìn tó ga jù ni mo fẹ́ wà láàrin wọn báyìí ànábì ṣe lọ torí ẹ ò sọ pé kánábì òforíjìn ọ àkọ́bọ̀ tọrọ àforíjìn lẹ́yìn ikú rẹ̀ torí rẹ nìkan lọ mẹ́kà ọlọ́mọ wọ gbogbo wa o ẹni tó ti lọ bó tún lè lọ ká lè lọ ká lè lọ ní ti dáadáa ẹnìkan lọ mẹ́kà ọ̀ kọ lẹ́tà fún kíkọ bọ sọ́ sísáré ànábì o mo rò kó afura torí pé ẹlòmíì ni sọ wọn máa ń fún wọn tó bá dọ̀n kó fún ànábì a sì pé lójú ayé ànábì so ẹlòmíì ọkọ síbẹ̀ pé pàǹtọ́rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́ ṣìpẹ̀ fún mi ṣàánú mi ah gbogbo ntẹ̀yìn máa bẹ lọ́ọ̀ ní ọmọ bíi ànábì shirk ìṣẹ́bọ sọ́lọ̀ ni kí làá máa ṣe tá a bá déwájú sàárẹ̀ ànábì hmm? asalaamu alayka ya rasulallah wa khalas ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá wa ànábì muhammad sallallahu alayhi wa sallam bàbá parí iná ìsìlẹ̀ ànábì sọ pé òní sọ bẹ́ẹ̀ àyàfi kọ́ lọ́wọ́ dẹ́mi òun padà sí òun lára kó wọn dán olóhùn kó tó kó mẹ́. wa aslahu lẹ́yìn tí wọ́n túbá tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa àmì títúbà nù ìyẹn jẹ́ ni tí máa ba tọmọlàkejì jẹ́ ìyẹn jẹ́ ni tí ó fẹ́ dáadáa fọmọlàkejì ó túbá ó jẹ́ ni tí ó máa tún tọmọlàkejì ṣe ó máa fẹ́ wọ́n máa wọ pé ah Allahu akbar ẹ̀wọ́ ọlọ́run bí ṣe láti ibi tí ọ̀dà síbi tó dáa lágbájá tó yẹ pé kì í fẹ́ dáadáa fọ́mọlà kejì òun ni wọ́n ń sànà dáadáa fọ́mọlà kejì lágbájá tó ṣe pé ìdíkọ́ bàjẹ́ ní máa wà òun lọ́wọ́ àwà ń díkọ́ dáa kọ́nà ọ̀bọ tún tiwa náà sí ẹni tó bá túbá bí ó ṣe ṣe nù mùnáfìkì tó yẹ pé ìmánì ìní ń gbé hàn ìṣèkèfèrí ló gbé sínú ní ìsìn inú àtòdé rẹ̀ ó wá yóò di ìmánì àtúnṣe nù. ìtì máa lọ bá àwọn kèfèrí lẹ́yìn ipò nǹkan ta àwọn mùsùlùmí jẹ ni ní ìsìn tẹ́ bá pàdé rẹ̀ yóò sọ pé mùmínì lòun ẹ̀yin ni kèfèrí tẹ́yin náà bá sì kú lórí kèfèrí ẹ̀yin náà sórí ibú ó ti ṣàtúnṣe nù kése pé kéèyàn sọ pé ntúba kó tún àmọ́ padà sídìí tó lòun ò ní ṣe má kése pé kéèyàn sọ pé kọ́ ẹ pé lójú ayé nìkan ló ti sẹ́wọ̀n kí bá lójú ayé ó tún dáyàn padà síbi tí èèyàn ti ń bọ̀ nù níbo lèèyàn ti ń bọ̀ mùnáfìkì ni ó tún túbá lójú ayé kò dénú kí ló tún padà sí ó tún di mùnáfìkì náà ni. wa'tasamu billah tí wọ́n wá bọ́lọ̀ ń dúró ọ̀rọ̀ tó lọ ń sọ ń bì ọ̀gá gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ ọlọ́run yòókù náà ni wípé wọ́n wá bọ́lọ̀ ń dúró ìdí ni pé mùnáfìkì ọ̀sàdédé jẹ́ mùnáfìkì o bí ìbá sì pé kò fẹ́ kíyà ọ jẹun ń fẹ́ káwọn eléyìí ó gbé fóun ń sì ń fẹ́ káwọn eléyìí ó gbé jẹun kọ́ yẹ pé bóun bá rìn sọ́tún òun rẹ ẹni tí ó sànù tó bá tún rìn sósì òun rẹ ẹni kí òun lẹ́yìn ìtumọ̀ tó jẹ́ kó di mùnáfìkì nù tó bá wá sọ kó ń túbá sẹ́wọ̀n kí n tí ó ṣẹlẹ̀ ní ìsìn ni pé ọ̀kan nínú àwọn ìjọ méjèèjì wọ́n dọ̀tá rẹ̀ tó bá lóun túbá ó di mùsùlùmí gidi àwọn kèfèrí tí wọ́n ti kà kún ara wọn àwọn wà á mọ̀ lọ́tà nísìn wọ́n mọ̀ dún koko ma wọ́n mọ̀ sọ fún yín pé àfikọ́ padà sípò tó wà tẹ́lẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí àwọn táwọn bá ra mú àwọn pa ni ọlọ́ni má jẹ́ wọ́n tó bá ti túbá tó ń ṣe dáadáa bọ́ọ̀lù wọn bá dúró wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bọ́ lọ́wọ́n bá dúró ọlọ́wọ́n bó tó ẹnikẹ́ni tó bá fi lè bọ́ lọ́wọ́n bá dúró ọlọ́wọ́n bó tó ọlọ́wọ́n bá kọ́ pásíkò kú rẹ̀ òtí tó wọ́n wá yin bọ́ǹbù wọ́n yin bọ́ǹbù wọ́n yin bọ́ǹbù ọ̀sàsùkò hasbi allahu wa ni'mal wakil ọ̀sàpamọ́ òkèsìkò ọ̀dọ̀ tíátà àdìsí ibi tí bọ́ǹbù ó ti bọ́ ọ hasbi allahu wa ni'mal wakil ẹnikẹ́ni náà sàpamọ́ wọ́n á fọwọ́ báńdéèdì rẹ̀ pé à kéènì wọn ò bí gbọ́ bala bọ́ǹbù kan tí ó débi òsì ọlọ́run sì ti kọ́ pé yóò kú jọ ẹ̀ta bọ́ǹbù kéétún sí bọ́ǹbù gangan èyí tó ta láti ibìkan lọ́kàn wa ba tóńdè tóńdè lọ́pa ẹ̀yìn pé àìmọye èèyàn ló kú tóńdè tóńdè ń dì óńdè ọ̀gbálẹ̀ <laughs> subhanallah wà á tẹ́sọ̀mù billah ẹnìkan ò ní túbá kó fìwà bú àyàfi kó bọ́ lọ́wọ́ bá dúró ni ló fi lè àwọn ẹni bú. bí kéèyàn máa ṣẹgbẹ́ ológbòóni ni ẹgbẹ́ dánrídánrí ẹgbẹ́ àwọn àjẹ́ ẹgbẹ́ oṣó àyè gbogbo àwọn ẹni búkọ́ máa ṣẹgbẹ́ wọn wàláhì àfikọ́ bọ́lọ̀ ń dúró níjọ́ tó bá ti lo tú bábà yìí la ilaha illallah wọ́n máa wá gbogbo ọ̀nà láti pa ọ̀nì torí pé àwọn ọmọ òkú awọ ọ̀yà gbogbo àṣírí àwọn ló kú tàfàrà yìí káwọn ó sì tètè pọ̀ káwọn ran àwọn ọlọ́run àwọn lọ́wọ́ àmọ́ tó o bá bọ́ọ̀lù ń dúró kò sí nǹkan kan tí wọ́n fi ọ́ sí kò sí nǹkan kan tí wọ́n fi ọ́ sí ẹgbẹ̀rún wọn ẹgbẹ̀rún eṣinṣin wọn tó bá dúró níwájú ọwọ́ yóò pa wọn dànù àmọ́ tí wọn náà bá ti bọ́ọ̀lù ń dúró tí ẹ bọ̀ wa'tasamu billah bẹ́ẹ̀ náà làáfà àfà tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àlùjànnú wọn máa jọ pàdé ńbẹ̀ pẹ̀lú àwọn afẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n tún lẹ́gbẹ́ kan máa àwọn afa alálìjẹ̀nu wọ́n tún jọ máa ń pàdé mẹ́ òun á rí i pé káì ní táwọn ń ṣe yìí àwọn ò lè wà àlìjẹ́nu náà òun ò sì fẹ́ sórí ìbúsẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì yóò kù díẹ̀ báyìí ni tí ó fi sàṣe wọná lọ́lọ́wọ́n bọ́ọ̀bà ni àkọọ́lẹ̀ tá a ti kọ́ fún pé yọ wà àlìjẹ́nu náà ni yóò bá borí ẹ̀ yóò bá máa hùwọ́ máa àlìjẹ́nu náà yóò bá sì kú lẹ́yìn ìjọ méjì ah àbóríran ni ó lóun ò ṣe kínní ìmọ̀ ó sì kú lónìí subhanallah tó o bá lo túbá ò sẹ́gbẹ́ mọ́ àfikọ́ bọ́lọ̀ǹdù gbogbo ọ̀nà tí wọ́n fi lè ba tiẹ̀ jẹ́ tí wọ́n fi lè pa ọ́ ni wọ́n máa wà torí pé àwọn ọmọ wò pé tó o bá ti túbá ó tú àṣírí àwọn faraye torí ẹja túbá lónìí kó tó dọ̀la ẹni tí ń dún kòkò mọ́yín tí ò jẹ́ túbá ẹ mọ̀ pé èèyàn lásán ni kò lálùjánnà kò téèyàn bá sì túba oríire ń bẹ́ẹ̀ púpọ̀ oríire ń bẹ́ẹ̀ púpọ̀ torí pé àlìjánnà láéláé iná láéláé láéláé ń bẹ́ẹ̀ nu méjèèjì èwo là ń fẹ́ láṣẹ́ka àlìjánnà làwa ń fẹ́ o iná gbà díẹ̀ kátó wa lọ wà àlìjánnà láéláé àtàlìjánnà láéláé láì jìyà náà gbà díẹ̀ èwo là ń fẹ́ àlìjánnà láéláé tí ò níyanu ni kọ́ wa tẹ́ láyé níwájú àwọn ọ̀daràn wọn ò sì ní rí ọtẹ gan tẹ́lẹ̀ náà tó bá bọ́lọ̀ ń dúró káti ẹ̀ wàá pọ̀ tẹ́ ọlọ́run ọbọ̀ wàá kàn lábùkù lọ́la gbẹ̀ndà kìyàmù ó oríire wọn máa kí àbí bẹ́ẹ̀ kọ́ ni ilé ìjẹ́bù sì jẹ́. فأولئك وأخلصوا دينهم لله tí wọ́n sì sí ẹ̀sìn wọn ní ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ sí sẹ̀sìn wọn nítorí tọ́lọ́ nìkan ẹ̀mẹ̀kúmù náà fi kí èsì nǹkan torí tọ́lọ́ kí ni màá ti torí rẹ ṣe torí kárí mi ọlọ́run ti sọ pé yura'una nas wọ́n máa ń kírun torí àwọn èèyàn tí ó rí wọn ni wala yadhkuruna Allaha illa qalila àwọn èèyàn ti rántí ọlọ́run rárá nù àwọn èèyàn tí ń wò wọ́n wọ́n máa rántí. ní ìsìn ó ti wá yọ kárí mi kú nọ̀rọ̀ rẹ̀ ń ṣe gbogbo nǹkan torí tọ́lọ́n ọlọ́run ni tó bá rí bẹ́ẹ̀ fa ulaika ma'al mu'minin àwọn tí wọ́n bá túbà yìí wọ́n máa bẹ pẹ̀lú àwọn mọ́mìnì tó bá jọ́gbìn dàlùkìyàmà nínú àlùjánnà ẹ̀wọ̀ ọlọ́run tó bá forí jiyàn kò ní wo gbogbo àwọn ìwà burúkú téèyàn ti hù tẹ́lẹ̀ kò ní wo gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ti dá tẹ́lẹ̀ yóò forí jiyàn bí ẹni tí ó ṣẹ̀ rí kò sì sínú pọ́ lọ́wọ́ tó máa sí fáìlì fún yàn pé tí ì bá ṣe pa àṣàánú rẹ ẹ mọ̀ pé èèyàn à ẹni tó bá ṣe nǹkan fún ata aláforíjì lẹ́ẹ̀kan láàrin yóò máa rìn síyàn lọ́pọ̀lọ́ pé káì ọkùnrin yìí báyìí sùsì ẹ̀ka aláforíjì máa ṣe foríjì gbọ́mọ èèyàn ṣe rí nu ṣùgbọ́n lọ́wọ́ bá ti wá tó bá foríjì yàn kódà yóò dàbí ìgbà téèyàn ọ̀sẹ́ rí ni ẹ wo múnáfìkì gbogbo ìyà tó gbogbo gbogbo wà tó wù ẹ wo ipò tọ́lọ́wọ́n bá lóhùn ó gbé sí nínú ná torí pé lè tú bá kó tó kú ọlọ́run tún lòun dàpọ̀ máa wọn mú mi nì torí pé kí lọ́lọ́run fẹ́ fi ìyà tí ó fi jẹ wá sí kò pé kọ́lọ́run dà nǹkankan tí ò ti jẹ tẹ́lẹ̀ tó bá sì kẹ́ gbogbo wa kò dín nǹkankan kù nínú ọlá rẹ̀ torí ẹ̀ fa ulaika ma'al mu'minin wa sawfa yu'ti Allahu al-mu'minina ajran adima ọlọ́run bó sì fún àwọn múmìnì lẹ́sàn-án ńlá eléyìí fi hàn wá pé amal munafiqun fasawfa yu'tihimullahu adhaban aliman shadidan àmọ́ àwọn munafiqin tí wọ́n á gbọ́ yé ń bẹ̀ ipe tó bá yẹ pé ẹ̀san ńlá lọ́lọ́run fún àwọn olùgbàgbọ́ òdodo munafiki ńkọ́ ìyà ńlá ìyà ńlá ni ọjà wọn. ma yaf'alu Allahu bi'adhabikum kí lè rò pọ́lọ́wọ́n bó fi ìyà tí ó fi jẹ yín ṣe kí lọ́lọ́run ọbọ̀ fi fífi yín jìyà sí fífi ìyà jẹ yín kí lọ́lọ́run fẹ́ fi sí kò sí tọ́lọ́run fẹ́ fi sí subhanallah ẹ mọ̀ kí láyé ń bí àwọn tí wọ́n bá nípò àwọn tí wọ́n bá lọ́lá yìí máa dùn mọ́ wọn pé kí wọ́n bá wọn fìyà jọ tá wọn yìí máa dùn mọ́ wọn ọba kan lè bọ́ sáàrin àgbàlá rẹ̀ pé ẹ kó àwọn ọ̀daràn wa tó bá kó wọn wa ẹbẹ́lẹ́ yìí lórí wọ́n sì máa da tíì sínú kọ́ọ̀pù fóun. yọ ma mutí pé eh, eléyìí ẹgé etí rẹ̀ ẹbọ rẹ rẹ̀ ẹgédi rẹ̀ kò burú ẹjẹ awo ẹ̀dọ̀ rẹ̀ bó lórí inú tí ọmọ ni wọn bá gẹdọ rẹ yọ sọ fájà rẹ pé jẹ subhanallah inú yes kí gbogbo èèyàn gbọ́n tó ń fi ojú ọ̀tọ̀ òun rí kó òun kó ara níbikíbi tí wọ́n bá wà láyé bẹ́ẹ̀ làwọn èèyàn rí torí pé ẹni tí ò pé làwọn àbùkù pọ̀ lára wa là á fi máa ń ṣe nǹkan mẹ́rin ní ọmọ hùwà bíi aláǹgànà èyàn ọmọ òkè ṣèṣe pé nǹkan rọ́ọ̀lù nǹkan kan rọ́ọ̀lù àmọ́ ń ṣèṣe pé kẹ́ ẹ lè bá àwòkù ń pé náà ni gànàgànàgànà ẹlòmíì lè gbé mọ́tò nísìn ọmọ pé àwọn òṣùká tí wọ́n gbé sí títì ń bẹ́ńbẹ́ tí èjì mọ́tò ọ̀rọ̀ náà lọ kíákíá hàn yọkàn mọ́ rọ́ọ̀lù gbàgbàgbàgbà pé ah yes kẹ́ ẹ lè bá afurapọ̀ ti wà àdúgbò yọ so kìí ṣe pé nǹkan kan rọlù àmọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi pé àdínkù àdínkù tó wà lára rẹ̀ ni wọ́n fẹ́ ṣe torí ẹ̀ nítorí ìdè eléyìí bá àmọ́ lọ́wọ́ bá tiwa tọ́lọ́wọ́ bá fìyà jẹ kí ni Ọlọ́run fẹ́ fìyà ṣe tó bá fìyà jẹ wa kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni ó fi dà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ìyà tí ó fi jẹ wa kí ni ó fi ṣe kò túmọ̀ sí pé yọ̀ọ́kẹ́ gbogbo wa o. wọn rò pé yé wa àwọn tí ó jìyà jù àwọn tí ó jìyà wọ́n pọ̀ jù àwọn tí ó gba ìkẹ́ wọn kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí yọ jẹ one to nine hundred and ninety nine ẹgbẹ̀rún dín ẹyọkan nu ná ẹyọkan lọ sí àlìjáná ni kí ẹ bá lọ́wọ́ bá sọ sọ fún anabi adam aleyhi salam jọ wíńdà alkiyama pé ibàtẹ náà mẹ́ndọ̀rì yẹtì kó àwọn ọmọ náà sọ́tọ̀ náà àwọn arọ́mọdọ́mọ rẹ ọlọ́run mi ọmọ bí ń sèkú wọn sọ́tọ̀ ọlọ́run pé nínú gbogbo ẹgbẹ̀rún ẹyọkan lọ sí àlùjánnà ẹgbẹ̀rún dín kan lọ sínú náà. tonti pé kò sí ń tọ́lọ̀ wọn bó fi fífìyà jẹ wá ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàlá yọrọ̀dọ́ lẹ́ẹ̀ẹ́bẹ́ẹ́dẹ́hìlkọ́f kéèyàn má fi àánú ọlọ́run tó pọ̀ sí kẹ́wọ́ kọ́ máa ṣe lọ́run ìyà ń bẹ fún gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé tọ́ lọ́run ìyà burúkú gan ní ìyà tí ò sí ẹni tó lè fi irú rẹ̀ jẹyàn fa yawma idhin la yu'adhibu ahad wa la yuthiqu wathaqahu ahad ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kò sẹ́ni tí ó lè fi irú ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ ọ̀tá rẹ̀ jẹ jẹ nìkan rí kò sì sẹ́ni tí ó lè ràn yàn lókun tó bọ́lọ̀ ń sì ran àwọn ọ̀tá rẹ̀ lókun torí di eléyìí báyìí ọlọ́run ní kí lòun fi fífìyà jẹ yín ṣe nígbà wo in shakartum tẹ́ ẹ bá fi lè dúpẹ́ fọlọ́ kí ni túmọ̀ sí pé mò ń dúpẹ́ fọlọ́ kí máa sin ni kí n sì jìnnà sí sísẹ lọ gbogbo ẹni tí máa ti sin lọ tí ọ̀ máa sẹ lọ àbọ̀ sẹ ó túbá fa huwa ṣàkìr ẹrú tí ń dúpẹ́ fọlọ́n èsì náà olóhùn ṣe sàrà à ń tẹ̀ ṣàkúrù ṣàkúrù kọ kàfúrù ni ẹni tí máa ń sin lọ́n òun lẹni tí ń dúpẹ́ fọlọ́n gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi ti ṣe fi yé wa anabi máa ń dúró kírun lóru débi pẹ́sẹ̀ wọn máa wú aisha radiyallahu anha wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní wà anabi ṣé bọ́lọ̀ ti ṣàforíjìn tó síwájú àti ètò gbẹ̀yìn fún inú àṣìṣe kí lẹ́yìn tún la wàhálà bọ̀ra yín lọ́rùn sí anábì ni ah òòrè ìtiwọ́ náà mẹ́nu bá ní ìdẹ̀ra ńlá ni ṣé ọlọ́run ọba wa lè ṣerú ìdẹ̀ra ńlá yìí fún yẹn kí èèyàn má dúpẹ́ fọlọ́ tí ò yẹ kí n jẹ́rú tí ó dúpẹ́ fọlọ́ ọba bí yẹn ni pé bí mò ń ṣe ń dìde kírun lóru débi pé gbogbo ẹsẹ̀ ń wù mò ń fi dúpẹ́ fọlọ́ ni kásẹ̀sìn fọlọ́ ni dúpẹ́ fọlọ́ jẹ̀má òun gan nínú dúpẹ́ fọlọ́ o fún ọlọ́run ọba ní nǹkan kan nígbà tó ń sin lọ́n lójú méjèèjì ara rẹ ló ń ṣe láǹfààní o ò dín kankan kù fọ́lọ́ nígbà tó sìn torí pé ara rẹ ló ń ṣe. in shakartum wa amantum tẹ́ ẹ bá ti dúpẹ́ fọ́lọ́run tẹ́ ẹ sì gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba ò níyà tí ó fi jẹ yín fi ṣe nǹkan kan kò ní fìyà jẹ ọ̀nà àbáyọ ni o fún gbogbo ẹni tí ò fẹ́ kí ọ jẹun

kó jìnnà sí gbogbo wa àbàjẹ́ kó jẹ́ni tí wọ́n máa ran ọmọlàkejì lọ́wọ́ kó jẹ́ni tí wọ́n máa gbìyànjú lójú ẹ̀sìn ọlọ́wọ́n bá wa kọ́ ọmọ wa lè kún mà bàbá ti ṣe bẹ́ẹ̀ fanta abdul shakur àkọ́kọ́ ọmọjẹ̀múnu fẹ́ni tí wọ́n bá fẹ́ jìyà wà á máa ń tán kẹ̀sì gbọ́ lọ́wọ́n bá gbọ́ nítorí pé gbogbo ẹni tí wọ́n bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ lọ́wọ́n iná ò sí fáwọn ẹni ọlọ́run wọ́n lè wọbẹ̀ fúngbà kan wọ́n padà yọ wọ́n ṣùgbọ́n gbogbo ìgbà tó lọ́wọ́ bá bá ń sọ̀rọ̀ ọ̀nà ẹ̀rí tó lọ́wọ́ bá ọmọ yín pé u'iddat lil kafirin àdídì pèsè rẹ̀ lẹ̀kalẹ̀ dà wọn kèfèrí ni ṣùgbọ́n mùmíní tí ìwà ẹ̀ṣẹ̀ burúkú tó wù láyé tó bá fi lè sún wọn ná fúngbà díẹ̀ ni ọlọ fún visitation ni yọ padà kú mẹ́ẹ̀ ṣùgbọ́n kèfèrí permanent site làwọn dín yẹn kì í temporary tọ́lọ́n bá sì sọ̀rọ̀ alìjẹ́nà nínú alukur'an ẹ máa rí i pé wa'iddat lil muttaqin àpèsè rẹ̀ lẹ̀kalẹ̀ ni di àwọn olùpáyọ̀ ọlọ́run kò sì sí ẹni tí ó wọ alìjẹ́nà temporarily ipe ó sebẹ̀ díẹ̀ ni yọ wà lọ khalidan finna kò sí nítorí pé Ọlọ́run ọba kì í fìkẹ́ tọ̀ ta rẹ̀ lẹ́nu wò. àmọ́ ó lè fìyà ó lè fi ìyà ṣe ẹni rẹ̀ fúngbà díẹ̀ nítorí pé kò ó ṣàì gbọ́rọ̀ lágbọn ibì kan kò sì túbá tí pa. torí ẹ̀ mẹ́jẹ̀mú méjì yẹn à ń dúpẹ́ fọlọ́run agbọ́ bá gbọ́ wàláhì tó bá bá bẹ́ẹ̀ kú ọlọ́run bá ń fún ọ ní àmọ̀dájú nu pípò ní nǹkan kan fi ò fi nǹkan kan ní jìyà àti wá pé wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li walyu'minu bi la'allahum yarshudun ẹ̀rí pé bọ́lá wọn sì máa di àwọn májẹ̀mú mọ́ra wọn nù àdúrà náà ẹ̀ ń fẹ́ kọ́ máa gbà gbogbo gbà ẹ̀ ń fẹ́ kọ́ máa gbà gbogbo májẹ̀mú méjì falyastajibu li ẹ̀yin náà ẹ jẹ́ pé Ọlọ́run ẹ̀ ń fẹ́ kọ́ lọ́run sí ní tẹ́ ń fẹ́ fún yín ẹ jẹ́ pé Ọlọ́run tì yín náà sẹ́mi pé ẹ̀yin náà ẹ jẹ́ pé Ọlọ́run wal yu'minu bi ẹ gbọ́ gbọ́ tẹ́ ẹ bá ti ṣe nǹkan méjì yìí ọlọ́run náà ò ṣe náà ń fẹ́ fún yín bẹ́ẹ̀ náà ní bí àfẹ́ jìyà àfẹ́ ọlọ́run lọ ma ná torí pé iná oju ó wa lọ à ń a sì ti mà ipe tayé ìdá kan nù àádọ́rin ni ìdá one over seventy ìnìnnà ayé tí agbára wọ̀ bá rin وكان الله شاكرا shakiran alima ọba tí dúpẹ́ fúnni lọ́lọ́run ọba tí dúpẹ́ fúnni lọ́lọ́run torí ẹ̀ tẹ́ bá ṣàdúrà fún yàn kọ́lọ́n ó dúpẹ́ fún ọ àdúrà ńlá ni. ayé man shakara shakara Allahu lah gbogbo ẹni tó bá fi lè dúpẹ́ fọlọ́run ọlọ́run tún dúpẹ́ fún torí ẹ̀ alima ọlọ́run ọba olùmọ̀síní ọmọ tí ń bẹnu ọkàn kálukú tẹ́ ẹ bá lè gbàgbọ́ bẹ́ ẹ bá gbàgbọ́ lódodo ọlọ́run mà tẹ́ ẹ bá sì gbàgbọ́ lódodo ọlọ́run mà torí ẹ ọlọ́run ọba wa shakiran alima ọba tí dúpẹ́ fún ni ni téèyàn bá ṣe ń tó lẹ́tọ̀ọ́ sí kọ́lọ́ ó fi dúpẹ́ fún yàn alima ó sì nímà nípa yín bẹ́ ẹ bá gbàgbọ́ lódodo ọmọ. eléyìí túmọ̀ sí pé nínú àwọn orúkọ ọlọ́run wa òun náà ni aṣáàkìr nínú àwọn orúkọ ni aṣáàkìr ọba dukpe, subhanallah ọlọ́run tún dúpẹ́ fẹ́rù torí ẹ alẹ́sọ̀mọ wa ní abdulshakir abdulshakir ẹrú ọlọ́run eléyìí ká dè nínú àwọn orúkọ tó yẹ ká sọ máa ní abdulshakir mọtẹ máa ń sọ àwọn ọmọ yín láwọn orúkọ tó nítumọ̀ dáadáa dáadáa orúkọ òrò ọmọ àwọn èèyàn tara yín kẹ́kọ̀ọ́ láwùjọ kìsì kíkà bí máa ká lọ́mọ sọmọ lórúkọ tí ò wúlò abdulshakir kìsì shakiru shakiru rárá orúkọ ọlọ́ọ̀ni aṣáàkìr èèyàn bó la máa pè abdulṣáàkìr yéésì muhammadu ṣáàkìr o abdulṣáàkìr gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú orúkọ ọlọ́run ọba ó ní al-alim wa kana Allahu ṣáàkìrun alima al nínú orúkọ ọlọ́run ọba ni kò sẹ́ni tó tó jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn torí al-alimu sifatul mushabbaha bimaana sara dhalika sajiyatan walaziman ó ti di nǹkan tó jẹ́ pé kò ṣeé yà kò ṣeé yà kú lọ́dọ̀ ọlọ́run alima olùmọ ọba arínúròde tó ma gbogbo nǹkan èèyàn kún tó jẹ́ bẹ́ẹ̀ torí rẹ̀ èèyàn ẹ pè ní kíni abdul abdulhalimi ṣùgbọ́n èèyàn wọ́n lè pè ní alimun alimun olùmọ̀. ẹ sì rí i pé ìgbà tí ọlọ́run bá ròyìn ara rẹ̀ pẹ̀lú pé alimu lòun ó fi nǹkan tì sí lára alimul ghaibi wash shahada olùmọ̀ nípa àkọ́kọ́ àti ètò hàn ṣùgbọ́n àìlèmá ẹ̀rí pé wọ́n fi tì ọlọ́run bò fi tì àìlèmá olùmọ̀ nípa gbogbo nǹkan ní àìlè gbogbo nǹkan torí ẹ̀ tá a bá fẹ́ sọ ọmọ á pè ní kíni abdulalim talakọkọ abdulshakir táwọn náà bá ń ti mọ ìbéèrè ọmọ àdínkù kò sínú pé òbí ma lọ́la ní sọ́wọ́n pé ẹ fún mi ló kọ méjì méjì ló ti rí òun ní ìsìn. أجاب سجاد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت عن بيركوا سبحانك